obìnrin ẹgbẹ́ rẹ̀ ìyàwó bàbá rábìrè ó Tọ́lání ẹ wá wo Tọ́lání lóde Tọ́lání o. Tọ́lání ti dé o ẹni tá à ń wí ti dé mo gbóṣùbà fún ọ ò mo ṣe sàǹdà ṣe tí rìgbòsà mẹ́ta ò tọ́ lání ìyàwó bàbá rábí máa dá kànjọkànjọ lọ. Tọ́lání Tọ́lání Tọ́lání obìnrin rọ̀gbọ̀jọ̀ tó ń kọ̀yà fóbìnrin ẹgbẹ́ rẹ̀ ìyàwó bàbá rábìrè ó Tọ́lání ẹ wá wò Tọ́lání lóde Tọ́lání o. Tọ́lání ti dé o obìnrin àsìkò ó tún ti o ẹni tá à ń wí ti dé onípasán ẹgbàá kò gba ìranù láyè má ṣe játijàti níwájú tọ́lá ni wọ́n tún ti dé. tọ́lá ni tọ́lá ni tọ́lá ni obìnrin rọ̀gbọ̀jọ̀ tó ń kọ́ yàfóbìnrin ẹgbẹ́ rẹ̀ ìyàwó bàbá rábìrè ó Tọ́lání ẹwà wò Tọ́lání lóde Tọ́lání o. your baby. ẹni tí mò ń bá sọ̀rọ̀. ta ni. ẹ̀gbọ́n dáàdi yín tí mo ròyìn fún yín yìí. kọ̀mẹ́díà yẹn. Mm, mm. <laughs> ìgbà wo ló ń bọ̀. mo jẹ́rìí wọn wá bẹ́ débi yìí tí mo sọ fún ọkọ àti wọ̀lú wọn máa bẹ́ wà ní. oúnjẹ tá a fẹ́ jẹ ẹ̀dá ọmọ yóò jẹ wà ní. mo ti ní ká ṣàlùtà o. ẹ kú ìjókòó wọn ẹ̀ẹ́dẹ̀ lọ gbé yòókù wá náà. <laughs> kò ráláyè tó ní àwọn. kò ráláyè ìbòrí. kò ìbọn bẹ́ẹ̀ wá fẹ́ wọn. gbẹ̀yìn máa ń parọ́ náà nìyẹn wọ́n máa ti especially àwọn tó ní iṣẹ́ ìtàn wọn máa máa send broadcast lórí bb. ṣùgbọ́n ṣáà ìpínlẹ̀ ètò tọ́ ni dáwọ́ ti tọ́ mọ́. kí lẹ wá ń fà mọ́ra yín lọ́wọ́ báyìí. mo mẹ́ má dá lóhùn jàre fi kankan hàn mí báyìí ni ó dẹ̀ sì ṣì bá mi jiyàn. àwọn eléèbí ni. eléèbí. bẹ́ẹ̀ arákùnrin kan ló nù ń béèrè yín kúẹ́sọ̀ bẹ́ẹ̀ mo sì dàbò kò rí ọ̀kan dá mi lóhùn nú ẹ̀. ó lè mi gangan lọ fẹ́ rí. olóhùn olóhùn wa yín lóhùn bàbá rábì mo dá dó síta mi ìjó wọnú géètì. bàbá rábì bàbá ọkọ mi ló lé padà lẹ́nu ọ̀nà ilé ẹ̀. alábùkù ni ẹ ṣé gbogbo èèyàn lèèyàn máa ń sọ̀rọ̀ sí òun ah, wojú ni tó bá fẹ́ kọ̀ dínú iyọ̀ tètè lọ pé wọ́n padà nísìkan wọlé wá oníranù iṣẹ́ tó ń bá àwọn ọmọ máa ṣe ẹ̀gbọ́n bàbá yín tí mo sọ nù.

sukuratu bàmùbàmù <laughs> mo mà dúpẹ́ ọlọ́wọ́ ṣe o olúwa ṣe ọjà yẹ gborúkọ rẹ lẹ́nu mi olúwa ṣe ọjà yẹ sọ̀wá dídàkúdà olúwa ṣe o mo dúpẹ́ ọlọ́mọdé gbẹ̀ngì o ṣe ìwọ mo tún rí yìí ọlọ́run mo mọ̀ dúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ à ń jẹ̀kọ́ méjì méjì náà olúwa ṣe o ah! láti gbé èbó bọ́lá lọ́dọ̀ ní èèbó ìkan dání torí ìlú wa mo ṣe ọlọ́run mọ̀ ṣe wo àwọn ọ̀pọ̀ tún lè o. wo bá ti rí kìlìwì kìlìwì bí ojú ọmọ já ah! wo bá ti ń wò rẹ́súrẹ́sú bíi iná mẹ́sà bó lọ sí láwọn ikú wa. mo ti mọ̀ pé ẹ lè dá wọn mọ̀ láéláé àwọn ọmọ yín nìyẹn. ọmọ àwò. àwọn ọmọ yín nìyẹn tí mo kó lọ sọ́hùn. yéé ọmọ yìí thank you Jesus thank you mama àrẹ́bá yàyà yọ̀ọ̀dà fún yín ẹ sórí rẹ ọlọ́run ọmọ dúpẹ́ o ẹwà yìí that's it to the fine anything to the correct thing ha ọlọ́run ọba ṣe ọkùn tó dùn ọmọ yìí ẹ ṣeun ẹ táǹkì táǹkì torí tánà ẹ ẹ lọ ìsí anything ẹni ní àyílẹ̀ mi mo ti dúró táǹkì táǹkì. ẹ wo bàbá ara bí gbogbo tí máa miss lára yín náà rèé tí bá ti wà lọ tí bá wà lọ màá ti máa rántí yín lásán báyìí màá dẹ̀ máa dára ẹ̀rùn. bíi tèmi náà nù n bá ti rántí pé mo ní ọba yìí nílùú èbó inú mi máa ń dùn ni wo ọjọ́ kan wà tọ́ fóòmù mi lálẹ́ báyìí bọ́ọ̀dì fóòmù mi mi tí mo bọ́ tán báyìí mo kàn gbé sínú ògbìrì mo tún gbé pílò lé ní àárọ̀ ọjọ́ kejì mo tún wà mú wà mí korokoro bóyá àwọn tó sọ̀rọ̀ ah thank you very much god bless you. àbádárẹ́ ìjìyàmí àtàǹkì fẹ̀ẹ́ ìdúgbòmọ́ and the side sun syria. I come to the house. I hear bless the house. Bless his life. Bless his mother. Bless everything. In Jesus' name I pray. Amen. <laughs> Mo ti gbàdúrà fún yín. Ẹ ẹ wò kí lè fẹ́ jẹ báyìí ọmọ yín wọ kíchìn kan ṣe fún yín. Ṣé mi? Wọ́n oúnjẹ òun gira, mm. wà. What's Grand rice. grandfather Hey, hey, grandfather thank you. kẹgbẹ́ ọbẹ̀ ẹja bàbá máa ń láyé ẹja. ẹ ẹ ṣe ẹ kàkà sùn ẹ eh, ṣe ah, ó ṣeun ó tọ́jú ọmọ yìí o kódà wọn lè rí ọlọ́nà kí n mọ̀ wọn lọ́mọ wọn dúpẹ́ o adúpẹ́ eh, kì í má fọ̀rọ̀ lẹ́sọ̀ọ́ hmm. eh, ọ̀rọ̀ náà ló délẹ̀ mo fẹ́ yan gbólóhùn mo sì fẹ́ kọ́ dùn. wọ́n sì rí ẹni ọba dá a lójú ló jẹ́ kí n fẹ́ sáré sọ̀rọ̀ yìí. Hmm, sórí gbogbo bó ṣe ń ṣe nígbà tí àbúrò mi sì wà láyé inú mi ń dùn pàápàá jùlọ ipa tó mú kó inú mi dẹ̀ dùn mi wá ní fẹ́ pé ká sọ pé adìẹ kú ká wá dẹyin ẹ̀ nù gbogbo eléyìí ló mú mi fẹ́ sọ̀rọ̀ yìí dákun bínú ṣé kí n dọ̀bálẹ̀ kí n tó sọ. ẹ ní pé sórí bí mo ṣe ń wò ọ yìí ó wù mí gan tí mo dẹ̀ fẹ́ kó jẹ́ ká ṣe tá a bá jìnnà síra wa tá a súnmọ́ra dáadáa a lè paríjọpọ̀ láti tọ́jú àwọn ọmọ wọ̀nyí hmm, torí náà mo fi wá wò pé kò jẹ́ káwọn méjèèjì ká máa fẹ́ra wa hmm, ká máa fẹ́ra wa tá a bá ń fẹ́ra wa kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ wo sórí orin bú orin re ọdún kan náà wọ́n èkọ́ lẹ́yìn ọdún kan báyìí ni ó bá tún sọ wọ́n mọ́ ọtí sọ tẹ́lẹ̀ àti fìlà péré ọjọ́ kan ló lẹ́yẹ mọ̀ tí bá ti ń díjọ́ kejì ó ti dìtàn bàbá ṣe é ṣe ẹlẹ́nu ló lẹ́nu tó ránṣẹ́. ẹ wò ẹ wò ó bàbá rabi ọ̀rọ̀ yín yé mi àá ó yé mi dáadáa ṣé báwọn bẹ́ẹ̀ mi náà ń ṣe ọmọdé ẹ dẹ̀ mọ̀ pé ọmọ Yorùbá kan ń bẹ́lẹ̀ nìyẹn. ògidì ògidì. àmọ́ ibi tẹ́ fojú sí ọ̀nà ògbàbẹ̀ lọ bẹ́ẹ̀ ni ẹ máa fẹ́ ṣú mi lóko nìyẹn. ẹ jọ ọmọ wo ni mo fẹ́ bí ń sìn ọmọ wo ni mo fẹ́ bí fún yín nísìn tó fẹ́ tó àwọn méjì tán dìde wọlé mi sọ pé mo fẹ́ lọ́kọ mi ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé ẹ fẹ́ mi ẹ fẹ́ mi o ẹ̀yin lẹ wà yìí total control gbogbo nǹkan tábìlì òye fúnlẹ̀ fàyè ó kò dìgbà tèmi àti yín bá jọ ní nǹkan ṣe kó tó di wípé ẹ máa sọ pé wà ní ìjájà nǹkan àbúrò yín torí náà nǹkan ẹ zero mind ni o kò lè bọ́ síbù ní olè ṣe é ṣe láyé mi ti ẹ̀ wọ́kọ mi ì ní mo fẹ́ lọ́kọ mọ́ mi ì fẹ́ lọ́kọ ṣó ti yé yín kò ṣeé ṣe ṣe gbọ́. ká máa láti máa ṣètò àwọn ilé. babarabi kò lè ṣeé ṣe bínú sáṣẹ kìtì. màá lè bínú sí yín bàbára bí àfihàn lórí inú ọkọ téèyàn bá gbà mọ́ra rẹ̀ ẹ fi lọ̀ mí wò ni mo dẹ̀ jùlẹ̀ mi ò gbà mi ò kó mọ́ra rárá ṣe gbọ́ <laughs> ẹ mọ́kàn yín kò bẹ̀ ẹ̀yin ọmọ báwo ló ń jẹ ṣó sí rẹ́dì àbí ká kọ́kọ́ fún yín nìkan tuntun ìbára lọ ẹ màdámi lóhùn. n kò ní. ẹ màdámi lóhùn. ní ọ̀dà. ìgbà tuntun. ṣé mo ní ìmọ̀jà lẹ́ẹ̀kan. ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀. mo tẹ̀ fi ẹ lè yọ ẹ máa jẹ ẹ máa jẹ ṣẹgbọn. bá mi wá bí. ibi iṣẹ́ wa rèé. iṣẹ́ iṣẹ́ búlọ́ọ̀gì lẹ́tún ti ń ṣiṣẹ́. bí mo ti ń ṣe búlọ́ọ̀kù. ìdá ń pa mi a jẹ́ pé gbogbo ẹ ti dúró sójú ọwọ́ nìyẹn. ẹ ǹlẹ́ ọmọ kàtàǹsà ẹ pẹ̀lẹ́ ṣé dáadáa ni how are you? ìsìn hàn <laughs> ẹ ǹlẹ́ bóòní ṣé atẹ́gùn lẹ́sìn ti mọ yín la that's right that's right ẹ̀mí bóun ni ẹ wá ra búlọ́ọ̀kù ni. irú àti ẹ̀ra búlọ́ọ̀kù nígbà èmi àti àwọn ọmọ yín nígbà tá a ti decide pé ká kúkú dúró sí nàìjíríà ká má padà sí lóyìnbó mọ́ àwa ní ká wá iléeṣẹ́ kékeré kan tá a lè dá sílẹ̀ tó máa máa mú tọ́rọ́kọ́bọ̀ wọlé ìyẹn la fi wá rò pé iléeṣẹ́ tán ti ń yọ block òun la fẹ́ ṣe ìyẹn la ṣe lọ bá ọ̀gbẹ́ni yìí wípé kó bá wa ṣe findings àwọn irinṣẹ́ tí wọ́n fi máa ń yọ block yẹn ká lè mọ̀ tá a máa rà ẹ ǹlẹ́ sà o ẹ pẹ̀lẹ́ sà. ẹ sà ẹ kà sà ẹ sà. ṣé evaporated lẹ́ ń wá ni àbí cleanless wà tó. ẹ má wọrí tábà ti tẹ́bà ti sẹ́tù tán èmi àti àjọ ríra màá fi list yẹn wọ̀nyí. <laughs> èmi pẹ̀lú wọn àjọ ríra àjọ lè àṣù papọ̀. <laughs> a jẹ́ pé ó ti bọ́ sóúnjẹ owó náà nìyẹn jọ bá wa ṣe iṣẹ́ yẹn ẹ̀dẹ̀ wá fún mi ní ààbò bó bá ṣe jẹ́. okay we give them to give you the half litre uh, that's right. ẹ jẹ́ mi ò mọ̀ bí mo ti rí i fọ́ọ̀mù rẹ̀ dà. àwọn tí wọ́n lọ ní ìsìn tí wọ́n kó lọ́dọ̀ yìí ẹ dákun kó wọn ti jẹ́ sí i. èèyàn mi ni wọ́n sẹ́rímọ̀ ẹ́ sẹ́rímọ̀ màmá wọn tó lára báyìí ìyàwó àbúrò mi ni ah, ọkọ rẹ̀ ti kú ni. àwọn ọlọ́yàn ẹ̀kẹ́ ọlọ́yàn ẹ̀. tán obìnrin ẹ̀kẹ́ yẹ̀kẹ́ kọ́ àwọn ọmọ obìnrin bẹ́ẹ̀ ti wò wọ́n ọmọ mi ni wọ́n torí ọmọ àbúrò mi ni ìyá wọn ló dúró lẹ́ẹ̀kan. wọ́n rí burúkú ẹ̀ sàn ṣe ìbàbára bíi ẹ má dá àwọn wèrè afọ́fúngbẹ̀mù méjì ẹ má dá wọn lóhùn o wèrè gidi ni wọn o sẹ́ẹ̀rí gbogbo bẹ́yìn ṣe wà níbi tẹ́yìn ṣe ọ̀rọ̀ ajé tẹ́yìn dúnàdúrà lọ́wọ́ níṣẹ́ ló lórí burúkú ló kọ́kọ́ náwọ́ ó lélẹ̀ tó máa bọ̀ òun tó lábọ́ lẹ́yìn o tó lọ́jọ́ iwájú olóhùn lòun mú eléyìí wèrè náà òun náà ń sọ̀rọ̀ pé èyí tó pò kan sẹ́ẹ̀kẹ́ o tó ní ìwo ìwo òun lòun fi fẹ́ mú o. ìyàwó àbúrò yín kò ní lọ́kàn àwa pẹ̀lú àwọn ọmọge tí wọ́n tẹ̀lé gangan ni. ẹ mọ wá wo àwọn wèrè èmi sì wà ń bẹ̀ lórí ìjókòó èmi kàn ṣe báyìí ni mo ní èmi tí mo fáìn tó jẹ́ pé mo lórí obìnrin gan wọ́n ti ń náwó sí mi òfúnra fúnra wọn ń bẹ̀ wọn wípé èyí tó ga wọn àwọn wèrè méjì yìí níṣẹ́ wọ́n sàmúra kankan wọ́n ti ẹ̀ jẹ́ sọ̀rọ̀ èmi tí mo fáìn gan wọn ò jẹ́ sọ̀rọ̀. ìwọlé sọ pé wọ́n fáìn lẹ́nu ẹ̀. lógo ìwọlé sọ pé wọ́n fáìn bárabi ẹ dákun kí ni beauty africa kì í ṣe lani. ìlànì. kì í ṣe lani beauty africa. wọ́n tàn tó bá jẹ́lẹ̀ ìlànì beauty africa àwọn èèyàn gidi ṣe fẹ́ láòsì ń bẹ̀ sókọlà ṣé àwọn Gani Fáyẹ̀yìn mi wọ́n kọlà. wo dárúkọ Gani Fáyẹ̀mí ní Ondo àwọn ẹ̀gbọ́n tèmi èèyàn yín. kìí ṣe ti yín ni mò ń sọ àwọn èèyàn gidi ọ̀gá yín tí wọ́n ń dájọ́ tí wọ́n ti lọ síbi tí àgbáre eléyìí àwọn méjèèjì wa ń sọ̀rọ̀ ṣé ìlà ni ìlà ni traditional ni. ìwọ tó jẹ́ pé traditional head lásán ló kàn ní o tún ní town o ní town head o ní city traditional ni. ìwọ tí wọ́n ní modern head eh. modern head ṣé ó wúlò fún ọ ó wúlò wọ́n ti ń tọ́ka sí mi. ẹ wo ẹ má jẹun tàn yín àwọn ọmọ ṣe tìlú èbódé ni ẹni ó bá fẹ́ fẹ́ wọn yóò rí wa ni àti pé gan n ò rò pé irú yín ìbá ilẹ̀ lè rí fẹ́. Ah, babarabi babarabi ẹ bá dá wèrè bẹ́ẹ̀. babarabi no no no babarabi ah, ó yá dá lọ sí kọ̀rọ̀ àlà yanjú ọ̀rọ̀ yìí nítòbínúbí ìwọ dúró mọ̀ tẹ̀lé wa wẹ́ẹ̀ sọ́pọ̀tì wa wẹ́ẹ̀ sọ́pọ̀tì wa mọ̀ tẹ̀lé wa. wà lórí táyà iṣẹ́ kọ́ mọ̀ ṣe ni ó ní kí n gbéṣẹ́ fún wọn kó tó ṣe ń sìn ṣé mi lọ́wọ́ fi ṣe kọ́ńpìlì lélẹ̀ ẹ wọ ọgbọ́n ọkọ̀ bó ṣe kú owó bíbáyìí ṣíṣe lélẹ̀. àtàn. Ah, ọmọ ajé. àtàn. ọmọ ajé. àtàn. tó bó fúnra rẹ̀ ọmọ ajé ó tún wá ní débi. <laughs> a ló sọ fẹ́ pé ká ìbò wa. yóò mọ̀ dáa fún ọ mo ti dé ibi ọ̀dọ̀ yín lọ́hùn wọ́n ní nìsín náà ló lọ báyìí bí mo ṣe bẹ̀rẹ̀ sí nílé ọ̀kà bàkàbàkàbàkàbàkàbà wọ́n sì ti fún mi lọ́wọ́ pé ẹ̀sẹ̀ ṣẹ̀ra bì kan ní àyìn mùtúmọ̀ èké ní ṣáìtì ń bí ló wà ìdínú tó jẹ́ ń gbórí wọlé. ó bọ́ ṣe lọ́wọ́ kan ẹ wá ṣeré ibi tí mo yẹ ṣe rà ń sìn ni ẹ mo fẹ́ fi bíbá ẹ ṣe kọ́ńpìnì mi. pé ẹ náà kò ló lọ́pọlọ ẹ mi wà tó yẹ pé wọ́n wà wọ́n ní ọpọlọ rárá tó bá mọ ẹnìkan tí wọ́n ń pè ní déndé déndé Ibrahim òun lówó lọ́wọ́ sì tún fi ọpọlọ kún tiẹ̀ ní ṣe gbogbo ẹgbẹ́ wa ń lọ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n á ṣe yùn ún owó <laughs> yóò dáa fún ọ. mo ṣàmì ẹ. àwọn wèrè kan náà wá wà tí wọ́n ti sorí burúkú bí ọ̀nà ìyànà pàjá wọn àti Sunday o àtọjọ́ lásán o àti Monday o àti ìrọ̀lẹ́ àtòru o ó dọ̀pù yìí ni o tó bá ń gbẹ́ tán pé ń sọ̀kù àtẹ̀gín mi ò tiẹ̀ jèrè wọn ná mi ò dẹ̀ ní jèrè wọn mi ò tiẹ̀ lè jèrè wọn rárá tẹ bá rí sọ̀kù àtẹ̀gín ní wọ́n ti torí obìnrin lásán lásán wọ́n ní tẹ̀yìn bá torí obìnrin kú ẹgbẹẹgbẹ̀rún obìnrin báyìí ní ó kọjá níbi tí wọ́n bá sin sí o wèrè wa àjọ wà ń bẹ̀ èmi ò tiẹ̀ sara wọn mọ́ wèrè wọn àjọ wà ń bẹ̀ ìjọ náà lọ́ọ̀ ni o abára àwọn ọmọ obìnrin náà ti ń wa bíṣọ̀pù àti ẹ̀gín ṣe ń gba wájú ni mo sì mọ ẹgbẹ́ gíun òun tiẹ̀ ìwà wọn lù wọn ni àwọn aróńdò obìnrin náà ni ọkùnrin wọn náà obìnrin ni obìnrin wọn náà ọkùnrin ni tọ́ bá ti rọ́kùnrin báyìí wọ́n mọ̀ gbọ̀n pé pé pé pé pé pé pé pé pé pé àbọ̀rọ̀ mi ò yọ mo á wòye pé bí ṣe ń ti sọ̀kú ní tì ní òun náà ń tẹ̀lé lọ bí gọ̀lúgọ̀ mo á wòye pé mi ò lè jèrè wọn náà tẹ́lẹ̀ wọn ò lé mi ò èmi kàn ra yẹra fún wọn ni bí mo ṣe wá yẹra fún wọn bí olórí burúkú sọ̀kú bó ṣe lọ gbé gbogbo kíní iléeṣẹ́ wọn bó ṣe lọ gbé fún bàbá arábínú nítorí àwọn obìnrin iléeṣẹ́ bàbá rẹ̀ bí mo ṣe wá wò ó mo á wòye pé àwọn eléyìí jẹ́ kéèyàn ṣòwò mọ́jẹ́ omówó délé làwọn eléyìí mo bá ya yẹra wọn ò lé mi o jẹ́jẹ́ jẹ́jẹ́ mi mo yẹra fún wọn mo sì ti gbọ́ pé ìwọ ti fẹ́ ra ibì kan ní àyìn mo ti mọ̀ kí bẹ́ẹ̀ náà ló wà so wá rí ibi tó rà yìí ọlọ́run fà bàákà sí. mo ṣàmì ẹ ọlọ́run. mo tiẹ̀ ṣe kọ́kọ́ débi tí mo kọ́kọ́ rà àwọn ríǹgì yìí ńlẹ̀ ọkàn mi balẹ̀ kí àwọn irinṣẹ́ rè sórí lọ́wọ́ wájú tá a bá ń yọ blọ́ọ̀kì ń bẹ̀ kẹ́ ẹ fi mí ṣe bíi mánéjà ìwọ lè jẹ́ bíi executive producer so mo executive òun ni ó mọ̀ gbowó lẹ̀ mi ò mọ̀ produce àwọn industry àwọn nǹkan tá a bá ń produce ṣàmì ò mọ̀ produce torí ò mọ̀ in conjunction ló ti dáa jù kò ní sí argument ń bẹ ṣùgbọ́n tẹ́nìkan bá jẹ́ producer tó lọ <laughs> parí iṣẹ́ wa èèyàn argument máa wà bẹ́ẹ̀ mọ̀ ìdínú tó jẹ́ kí n wá so mo ṣe wá dé iná nísìn mo ti dé báyìí tẹ́ bá fi mí ṣe manager kí ẹ bá mi yọ ọ́fíìsì tọ̀dọ̀ mi síbẹ̀ tẹ́ fi èsì tí gbogbo ẹ̀ ń fẹ́ yẹ ọwọ́ ẹ̀yìn o kí n bá kẹ́ wá bá mi kọ́lé tọ̀dọ̀ mi síbẹ̀ bẹ́ẹ̀ bíi bíi five àbí four bedroom eh, bíi bedroom mélòó ni kí mo lè kọ́ bẹ́ẹ̀ ni. ẹyọ náà ni ẹni wọn náà ni. wẹ́rẹ́ ni ẹni. bàbá o. Ah! we are safe. òun náà dá sí ni ẹlòmíín wá yóò gbẹnu tì tí ò ní lọ́pọlọ tí ò ní lè contribute ó contribute sí gbèsè ayé rẹ ni ẹ sábà mi yọ bíi six bedroom flat tí màá mọ gbé àtàwọn èèyàn mi ìsìnkúndùn obìnrin kódà tó bá kọ́ ọmọ mẹ́rin wá báyìí tó bá fún mi méjì sọ́gán ń gbà bẹ́ẹ̀ tí n sì ní bínú n sì ní sọ pé o ṣe fún mi méjì mo wá wòye pé ká bá ń ṣe báwọn kémi ò mọ gbé bí kí n lọ́fíìsì kí n sì mọ produce iṣẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ò dá o ìṣe ni wọ́n ti ń bọ orúkọ rẹ̀ jẹ́ tẹ́lẹ̀ inú ìgboro pé tẹ́fà ró lórí burúkú action o wèrè ní o nǹkan kan mo ní action lọ́dọ̀ tèmi lẹ́nu kan tí má ti sọ fún báyìí ó gbà mo sì ti sọ fún ẹ àdúpẹ́ pé o ti gbọ́ o ti gbà ṣùgbọ́n mi ò fẹ́ pàdé àwọn ẹ̀gìn àwọn wèrè mọ́ tiwọn káàjọ mọ́ sáyé tuntun new life. ọ̀gbẹ́ni kọ̀ǹpù ó yà sọ síwájú. Ah, ṣé o sì. mo sọ ni. efele. efele kọ́ ti Jẹ̀bú Òde ni kí ni ó ṣẹlẹ̀ so òdo kọ mi mọ̀mọ́ ni wá o wá o mọ̀ jẹ́wọ́ bí àwọn èèyàn ṣe sọ̀rọ̀ rẹ o tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lè mọ ọ̀ràn ju gbó mu gbó o Wọn ní tó bá ya wèrè báyìí bí wípé èèyàn mẹ́wàá ò lè mu ọ mọ̀ sí èyí o wọ́n ṣe èyí bó ṣe kónú gbọ̀nsẹ́nu bí ìgbà tí koríko hù tí wọn ò rí bí róhùn wọ́n ní wèrè ni ọ ṣùgbọ́n mo ti wò pé èèyàn mi ní accent action èèyàn ti gbogbogbò èèyàn báraka èèyàn pọ̀ ju àbà. ilé tẹ́mi ṣẹ̀ṣẹ̀ ra pé ẹ̀dá kan lé ilẹ̀ wọ́n á pàṣẹ fẹ́ mi ìwọ máa yọ yàrá kan máa yọ ọ́fíìsì kan ìwọ padà di mọ́ mi ẹ̀ ìwọ náà dẹ̀ ń wò bàbá sórí ìwọ yìí sórí ìwọ ìwọ ìwọ ewé ewé ewé. 我打过去。 ကြမှာတော့ငိုလို့လို့ပြပါ ńlá ni wọ́n. àwọn ìgbé wọn bá bá àwọn àwọn ilẹ̀ gidi ni wọ́n. àwọn ọkọ àwọn ọmọ yìí rè tí wọ́n fẹ́ àwọn ọmọ wọn yìí wọ́n fẹ́ àwọn ọmọ yìí ni. sọ̀rọ̀ lè lè lẹ́nu. ọ̀rọ̀ àwọn èèyàn gidi ni wọ́n. ẹ má ṣe sí mi gàdí ojú ojú wo lè ṣe máa nírú àwọn eléyìí máa máa fẹ́ àwọn ọmọ fún mi. <laughs> èmi ò fáwàdà tó le o mi fẹ́ mi fẹ́ mi fẹ́ mi fẹ́. mi ẹni sọ àfẹsẹ àwọn ọmọ yìí máa ń ṣàwàdà wọn ń ṣeré ni. àyè ah, fẹ́ pọ̀ jù fún mi fẹ́ pọ̀ jù. <laughs> a ti gbọ́ ẹyọ ọkọ ẹ káàbọ̀ ẹ wá jókòó. <laughs> ẹ jókòó ìyàwó dẹ̀ jókòó. ìdájọ́bò olóko ní ètì rẹ̀ ẹ jókòó èyí ògbó. ẹ ṣe yàrá yàrá ẹ kí ni sọkúrè ẹ àánú ìyá gidi ní ọ̀rẹ́ fún mi èèyàn gidi ni ẹ. tẹ bá fẹ́ jẹ ẹ fáwọn ọmọ yín wá ṣe yín lálejò tẹ bá dẹ̀ ti ṣe tán tẹ bá fẹ́ máa lọ ẹ kàn sí mi ká sọ tiwa. ọ̀dà kẹ́lẹ́ tẹ sọ yà dájú dájú. sẹ́ẹ̀rì nísìnyí àwọn ọkọ rèé àwọn ọkọ nu. kí ni ká fi ṣe yín lálejò ọ̀sìn. on behalf of me and the Lord Jesus Christ and together with all my deeds corrigible my my colleagues test pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi lórúkọ gbogbo wọn a máa jẹ àmàlà tó fẹ́lẹ́. àmàlà lè máa jẹ. fẹ́lifẹ́li bẹ̀lẹ̀ fò. òun lè fi ka gbogbo kéwù tẹ̀ kálẹ̀. sọ́tẹ̀ bù. òun lè sọ gbogbo sórí ìlú. àti àìtúndínlá tòun yé wèjì lórí yín. bàbá bàbá bàbá báwo kò di. sẹ́rí ẹsẹ̀ ẹsẹ̀ gan-an. owó olóòdùbọ̀ yìí. èmi kẹ́ tó sí èrè tọ́wọ́ bọ́ ti ṣépè fún mi nísìn. wẹ́rẹ́ síwín inú mi tó dojú mi. Ah, inú rẹ dojú ah. o fàjọ ìdí sí ọ̀hún mi ah. mo máa bínú. òun máa bínú òun máa bínú òun eléyìí sọ̀rọ̀ sí mi òun máa bínú. àwọn máa bínú wọn máa bínú bó so inú rẹ ti dojú ẹ̀yin sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ sì ń bò o bẹ́ẹ̀ sì ń wò mọ́ wọn èrè ẹ̀rín síyàn lásán bí wọ́n ṣe rí ní tí wọ́n rẹ́rìn wọ́n ti gbà sí. olódùmọ̀rẹ́ wọn kó máa ń bọ ìjẹ́ ni ṣága lọ jẹ wọn. olódùmọ̀rẹ́ wọn kódà bí ìgbà tẹ ẹ lo oògùn ni wọn èrè ẹ̀rín síyàn ṣe wá níbẹ̀ ti ṣe. ọ̀tá yìí jẹ ni. ẹ máa lọ báyìí ẹ máa lọ sí fàájì. bá mi ṣe wá nílé tẹ̀ yìí. bá rẹ̀ dà sóòsì rè bàbá rabi ṣé yìí mọ̀ eh. pé ṣé nígbà tẹ́ ti ṣe tọ́jú àfún alábi mo fi gbé yín sí bá mi ṣé yìí mọ̀ pé ẹ̀ tó bá mi ṣé ló lọ́ tó bá mi. mọ̀ fọ́ṣẹ́ o ètí mo ń gbìyànjú àti sọ fún yín ni pé ẹ ti ní sáǹsì ilé iṣẹ́ wa báyìí eh? ẹ kẹ́ ẹ lọ́bẹ̀ blọọkù ẹbí ṣe tó wùnyìn ẹ lè fi kọ́lé ẹ lè ti ẹ lè ta ẹ lè fi rẹ́ǹtì ẹ lè bòyàn ẹ jẹ ẹ ẹ lè jẹ. ẹ ti mú yàwó kò wá nà ah, oh, yàwó kò wá nà ṣé eléyìí ti wọ sọmọ ìyá rẹ ni mo kò wá nà yìí ọ rí i pé wọ́n ti gba tí níbi báyìí ni. àdàmẹ́ wàhálà nìyẹn yìí gẹ́gẹ́ lórí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. àdàmẹ́ o eh. àdàmẹ́ o kò sí wàhálà o. èmi kẹ èmi kẹ èmi kẹ ìwọ kẹ ìwọ kẹ ànàmọ́kùnrin ànàmọ́kùnrin o a má alẹ́ má ó lọ sí ulí ó lọ sí Oǹdó orí yìí ti pé ẹ máa lè ṣe fàájì ní ìsìn ẹ máa lè dáwọ́ dùn ún. wé tẹ̀lé wa ah, bàbá abárábì mo fẹ́ lọ tẹ̀lé wa hmm. wà á mú ọtí wà á mú rírìn lọ sí ulé. ee hmm. o bàbá ẹ̀yẹ dúró báyìí ẹ jẹ́ káwọn ọmọ lọ àwọn ọmọ ṣe fàájì lẹ́dẹ̀ẹ́ yìí òkú dẹ̀ mọ jayé wa wáyé. tí bá ṣe ìbílẹ̀ mọ àbáyé lọ mo fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ìyàwó àbúrò <laughs> ẹ ti máa lọ tọkọ ti yàwó àlùbẹ̀ bẹ́ẹ̀ tọkọ ti yàwó àlùbẹ̀ bẹ́ẹ̀ katjare, alibembe, katjare, alibembe, katjare, alibembe. Mi rí ọmọ o, mi rí ọ̀nà mọ́. Mi rí ọ̀nà mọ́. Katjare, alibembe, katjare, alibembe, katjare, alibembe, katjare, alibembe. Lọ́mọ jẹ́ kẹ́ sọ mi dìbò, nítorí ń taari. Ẹ̀mí ti gbóná náà, olódùmarè ó lọ́ mẹ́jẹ̀ kí ní ogun lọ́rùn àwọn mákàlẹ́ni sí wọn lásẹ̀ níyànjú àwọn olórí ibú wọn ṣe wọ́n ti gbà tàwọn ni. gbogbo ìgbìyànjú mi láti jẹ́ káwọn ọmọ yìí padà sínú ilé bàbá ló ń já sí o mi ti ẹ̀mọ nǹkan téèyàn ń ṣe sí mọ́ ó ti sú mi. mọ́mi tí n bá ní pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ bóyá mi gan fúnra mi irọ́ ni mo ń pa torí Ṣadé ò ever sọ fún mi pé mo ṣẹun àbí pé anybody ṣe kankan fún un tó lè mú un láti bínú kò ń lè the only thing she told me was ó fẹ́ lọ rí ọ̀nkù kan and that was all. ó fẹ́ lọ rí ọ̀nkù ẹ̀ ọ̀nkù ẹ̀ tó fẹ́ lọ rí àbọ̀ ẹ̀ rí o òun leléyìí o èmi ò mọ bọ́ǹtà fẹ́ dá sí mọ́ o mo dẹ̀ fẹ́ kó mọ̀ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe dídùn inú mi o <laughs> kò tẹ́ mi lọ́rùn rárá. ẹ mọ mi ẹ wò ẹ tí ìka ẹ sí má jẹ́ kí ẹ máa lọ disturb mind yín ṣó yín ìyẹn relax hmm? èmi á try máa lọ débẹ̀ fúnra mi mo ṣọ́ọ̀bù tí má débẹ̀ <laughs> gbogbo àníyànjú least máa débẹ̀ máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ fúnra mi gan-an. máa pè é lórí fóònù tó máa ṣe jẹ́ máa. ẹ ṣe bẹ̀rẹ̀. mama expect call rẹ. yes. o ṣe thanks so much. Hmm. ọlọ́run ọba wọ́n máa dá mi lẹ́bi. báyìí ṣé èèyàn ètò ìgbìn ṣé kéèyàn ráyè fún ìyàwó èèyàn ṣe kẹsẹ̀ ni. <laughs> Fọláṣadé bèbí wọ́n ní yes bọ̀bọ̀ Fọláṣadé bèbí. yes bọ̀bọ̀. Fọláṣadé bèbí. yes sweetie. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá mọ ìyẹn pin. ẹ̀yà jẹjẹjẹjẹjẹ bóyá àwọn láì mú kò mí mú kò mí jẹ Olódùmarè owó ẹ bó ṣe fún tẹ́tẹ́ náà ìwé sí mi lẹ́nu méjì jẹ bóyá mo wá mo mo fẹ́ díjú jẹ èyí o ah ẹ fẹ́ kì mí wá fẹ́ kì mí jọ. Hmm. irọ́ ẹ̀ yóò máa mu sí mi ní imú oyún. Hmm. torí tó bá ti ń sọ èdè yẹn máa fi àwọn english díẹ̀díẹ̀ sí ṣùgbọ́n. mi sọ òyìnbó èmi gan mi speak english eh. yes mi tún mi english mi mú kọ hip hop yes go àwọn tèmi nù nù ẹ mú àwọn dvd wá mẹ́wàá mo kọ yín sí wọn mo kí hmm. oh, o fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́. ohun ẹyẹ èyí o ló bá gbọ́ ọmọ ajé ee ọmọ ẹ̀gí fẹ́ kí àwọn ọmọ ọwọ́ ọmọ ajé pákí bọ̀bọ́ mọ̀ ti dèèyàn pàtàkì pàtàkì tí à ń rí fífi láìfù mi bó ṣe change mo dèèyàn yé mo twenty thousand naira dídòdò tí mi ìdó gba change èmi lọmọ èèyàn mà ju ọbí mi mà lè ṣe oríire mo mà wojú olódùmarè kí n mo rí mo mà rí ire èmi lọmọ dáhùn ọmọ aráyé dáhùn mà ti control rẹ <laughs> èmi mi mú owó control ṣe mo fi ọlọ́mọ bá mi tóbi gan ọlọ́mọ bá mi èyí ó wò sùnsùn wọ́n mà ṣe tọdúnladé adékọ́lá ṣé orí ọlọ́run yìí náà òun ó ṣe ta fọlá yẹn ọlọ́run ọba mi bàbá bá jọmọ́ mọ̀ dárò mi fàyà kẹ́ bí bá fẹ́ wọ̀ lórí wọn tẹ́lẹ̀ àwọn yẹn gíyàn mi ẹni dúró náà àwọn arò mi yọ mi fẹ́ ọmọ pupa ní gìgìdì <laughs> mo tún mú dúdú ẹ̀ mo tún gbé e lé o <laughs> nágónágó ni mímí ìjísọ̀ òwe èṣù rárá tọ́ déṣù bá ní pákéjì àríyanu àlà ọmọ mo fẹ́ kí. sọ mo bá bàrùn mi jẹ kó ṣe kó fáyín ni o. bó ló ṣe mọ̀ sí báyìí ó tiẹ̀ ń apiséètì ara tiẹ̀ ṣé téèyàn bá tiẹ̀ wá fi àsìkò lẹ̀ fún yàn láti bá yàn ṣeré ṣéyìn wá mi pé kí n barun rẹ jẹ ni mò ń di anything oh. ọlọ́run. mo ti ẹ̀ ti sọ pé mo fẹ́ bẹ̀ẹ̀ sàn kankan. ẹnu. ṣé o ti rí orúkọ tó ń pè ẹ yẹn sàn ju èmi ò I don't like it the name is kind of local I don't like it at all. Sade sọ fẹ́ sọ pé ọmọ àpèjà sọ̀kú ni ṣèbí Isiaka ní jẹ́ sọ̀kú Isiaka ní jẹ́ sọ̀kú àwọn apá àwọn èèyàn wo ni wo pé ìsíákà eh, ó fẹ́ fẹ́ dàbí eh, oko ara oko ní ẹsẹ̀ náà ṣe ní pé kí n fi yọ̀ díẹ̀ sí i mo fi wọ́n fi ń pè mí sọ̀kún sọ̀kún náà sì tún ní àpèjálẹ̀ tó bá ń gbọ́ sọ̀kún mọ̀ mí àdóòyè sọ̀kún mọ̀ mí àdóòlà. <laughs> Eh, tó àti sọ̀kún àti saka àti whatever you call it i don't like them we gonna change that name yeah, we are mm. gonna change it yes. àmín ọlọ́run mọ̀ yà wá èso ẹ̀sìn ò sì ní yà wá nǹkan tí mo ṣàlàsọ fún ẹni wípé a máa change orúkọ yẹn mi ò like orúkọ yẹn. kò sí pé ìwọ̀n gbọ́ tí mò ń gbìyànjú àti ni pé irú àdúrà tó kọ́kọ́ sí lákọ̀ọ́kọ́ òun mo kọ́ sàmì ẹ̀kí tó wá lọ síbi pé orúkọ tí o tún padà sọ yìí gbogbo ẹ̀ náà ló yé mi sí. anyway um, let me think of a name um, um, um, uh -huh. láti sìn lọ wọn máa jẹ Alex Fineboy. sórí Fineboy kéèyàn wọn wà lọ́tọ̀ sórí Alex yìí lẹ́sì o mọ́ lẹ́sì mi o mọ́lẹ́sì mi o mo wọ́n dànù gbogbo àwọn tí mò ń bá ṣiṣẹ́ mọ́ o èmi làwọn àlùmọ̀rúfù eh, ni àwọn adékasì ni àwọn ọ̀làsíkò ni wọ́n mọ̀ pé sọ̀kú wọn o mo wọ́n gidi gidi gan ọlọ́mọdé ń lẹ́sìn láyé mi. sọ̀kú hmm? ah nǹkan tí alex mean kò nìyẹn hmm. alex is a english name that is fine orúkọ tó wà okay ní fáwọn fine boys ni bẹ́ẹ̀ mo ṣe ni kó máa jẹ́ orúkọ bẹ́ẹ̀ yẹn. mo ti gbọ́ tó bá jẹ́ pé english tó dáa náà ni mo gbọ́ mo gbà tó ti yọ kò sí tó lè sọ mí tí mo lè bọ́ jiyàn yìí níbọ̀ jiyàn ọlọ́run bọ́ yìí níbọ̀ jiyàn so wá rí irun ni mo ti fẹ́ parí tí má ti ṣe tán báyìí sọmọ mm. pé irun táwọn èèyàn lè fojú rí níta lélẹ̀ yìí mm. ilé tí wọ́n lè fojú rí nínú òkùnkùn nínú ilé jẹ́ àlọ́ ọbẹ̀ ká lọ yanjú ẹ̀ ká ṣeré ọlọ́mọdé. ìyá rẹ̀ mo kí máa ń sún ẹni. èyí sú mi kì í sú mi kò ní sú wa kò ní rẹwà agbára ò ní dó sí ọlọ́run wa. <laughs> anyway eh. eh, eh, that reminds me mm. mo máa ń dá sí máa kọ ẹ ní bó ṣe máa ń sọ òyìnbó ń sìn at least àwọn ọ̀rẹ́ mi bá wa ó ní máa fọ́kọ̀ wọ́n náà máa sọ òyìnbó you know. ẹ sórí ọmọ tó wá sí á mm. bẹ̀rẹ̀ látòrí síléètì wọ́n bá ra síléètì àti sọ́ọ̀kì wọ́n mọ̀ fi kọ́ mi tó ti yọ oyún ní wọ́n tètè yé mi. <laughs> kí ló fẹ́ fi yẹn ṣe ṣe yóò fẹ́ sọ pé ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé ìṣúkú ni tí wọ́n máa lo síléètì tí wọ́n gbé sínú àpò. Ah! slate àti kini duster tí wọ́n mọ̀ fi pa kini all right all right no problem when we get to that bridge you cross it má worry ẹ máa wọ́n máa pọ̀ ẹ jẹ́ àsọ̀rọ̀ bù. ayé mi o ayé mi. Thank Ṣadé tiẹ̀ kọ́. mo pé o ń díẹ̀ ni mo pé o ń fàwọ́là ló ṣe ẹ Ṣadé báwo ni so òótọ́ ni. ní kí ni. ní kí n lànà bó bá sọ̀rọ̀ ni. ẹ àwọn òde mọ òde halẹ̀ mọ òde halẹ̀ mọ jákòó torí Ọlọ́run ṣé wọ́n mọ òun rí ni. jọ ọkùnrin jọ ní gbogbo wa o èmi ni understand. Ah, tòótọ́ lójú ẹ̀ ló pa mi dà but I can't really place it. Ṣadé èmi ni ojú mi dàda èmi mo bá ẹ sọ̀rọ̀. ta ni wọ èèyàn lò ó ń kílìsì ó ń kílìsì èèyàn lò ó. ẹ ẹ idiot bẹ́ẹ̀ dúró mi ò bá ní sars bí tẹ sọ̀rọ̀ tuntun lọ́lọ́run just keep quiet. èmi ni lizard èmi ni lizard lẹ́nu ẹ lẹ́nu ẹ gbogbo nǹkan lèyàn lè fi èbó bú mi sí o tó o bá pè mí lizard mo lè yàwó rẹ̀ mọ́ lọ́wọ́ ní kíni ní kíni kíni sí ọjọ́ ọ̀sẹ̀ lómi rì olóòmọ̀yàn rí èyàn ló hàn rí ọwọ́ àgbẹ̀dẹ́kùmágbọ́ ló sì kí ògbẹ́dẹ́kùmágbọ́ lórí búkì kò sí tí lè fojú èyàn rí lórí ọ̀rọ̀ mi o mo lè bá yéèyàn jẹ lórí ọ̀rọ̀ obìnrin mo lè bá nǹkan jẹ́ sí ọlọ́run mo lè fọ́ gíláàsì ọkọ̀ lásìkò tí ni wọ́n lọ rán mi ó sì èrè ni. You understand me? Jesus Christ. Ṣadé. Ah, ah. Ọ̀rọ̀ yìí wọ́n sọ̀ tí ló fún mi. Ọlọ́run wọ́n sọ̀ tí. Ṣé Ṣadé èmi mo bá ẹ sọ̀rọ̀? Jẹ́ kí Nusa sì máa lọ, jẹ́ kí sọ̀rọ̀ one on one. Ṣé Jonathan ló ń kó sí rè ni? Rí ẹ̀ ò dáa. Ṣadé I'm talking to you, mo ń pè ẹ́. Are you mad? Are you mad? Is something wrong with you? O oh, crazy ni. Èmi èmi máa ní. Má kọ́ ọ̀pọ̀ ẹ̀rọ ju orí ẹ̀. Rí ọ̀ dáa, ó ní wọn àwọn ọ̀sán. Apariwo mi. Onídàá ń bá bẹ́ẹ̀ lọ́nà ọ̀run.

hello. hello. hello. ta ló ń sọ̀rọ̀ àti pé kí ni mo lè ṣe fún yín o. ẹ èmi ni bàbá arábì. ìyá dádì ẹ̀yin ni. ẹ the block maker yes <laughs> you get me well ẹ yá that's right that's right. ẹ káàsán sá ẹ kújọ́ mẹ́ta àwọn fámìlì ńkọ́. dáadáa náà wà dáadáa náà wà dáadáa ni wọ́n wà bó o lọ̀rọ̀ tá a sọ. èmi ò mọ̀ pé mi ni ẹ mo kàn rò pé ẹ ń ṣeré ni. ah kì í ṣeré rárá o kì í ṣeré rárá o mo mí ìnìyàn gan ni o mo fẹ́ fẹ́ ọ ní sùlọ́kà ni. anyway ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ tó bá di next week weekend bóyá kẹ wá any tree tó bá wà lára dìyín ká lọ síbẹ̀ ká lọ sọ̀rọ̀. ní itris itris <laughs> make sure it's itris any itris at all I go make sure you eat in the eateries, you drink in the eateries, you sleep in the eateries. <laughs> I love you so much. I love you. Ooh, wah, wah, wah. Uh-huh. Okay, sir. Can take care. Okay, ó Continue, Abo, continue, Abo. Don't go, don't go, don't go. Kiss me, kiss me. Kí ló já tó wá bí kòkòrò báyìí? Èsì ni ṣé o ti lọ ọ ti lọ ok ọkàrí <laughs> láì ah, ayé mi o àìkàsà àìkàsà <laughs> mo ń sọ mo ní màá mẹ yé mo ní màá mẹkì ẹ mi mẹkì ẹ pọ. ṣé gbogbo nǹkan tó rà yìí ṣé o ti wà òkè pẹ̀lú ẹ̀. ṣì àti bàtà gbogbo nǹkan tí ra fún mi pátápátá. mo ti really appreciate gbogbo nǹkan tí ṣe fún mi because i love you so much. i love you too. o mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí tó bá mọ̀ pé n tó ra yìí kò tó ẹ jẹ́ ká wọlé lọ ká tó lọ ra sí i owó wà lọ́wọ́ mi o eh? Eh, ah, ah, owó wà lọ́wọ́ mi. kí ni kí n sọ pé mo tún fẹ́ eléyìí tẹ̀ra yìí gangan ló ń jẹ́ òun náà. now mo fẹ́ kó mọ kìnìún kan ṣé nígbà wo ló wá máa wá tá a máa ríra. mo ti sọ fún yín pé next week ni because this is beginning so you mean this is the beginning. Yeah. wàá gbádùn èmi náà sórí kò sí wàhálà rárá tí o bá make ẹ next week yẹn tó o bá promise mi tó dẹ̀ fulfil promise wàá gbádùn mi gan wo gbogbo nǹkan tó o bá ti fẹ́ ìwọ sáti list yẹ sínú ìwé kan gbogbo ẹ̀ la máa rà pátápátá wàá dẹ̀ tún jẹ wàá tún mu wàá gbádùn. Ah, <laughs> chief eh? ṣe next week yẹn èmi náà máa wá máa wá máa wá dìrì ra wá bá ṣé ti gbẹ́rẹ́ lómi rí máa bá yín ṣe gbogbo eré eré tí wọn ò tí ì ṣe fún yín màá ṣe fún yín. wọ́n sọrí gbogbo tó ń ṣe yìí ló wá jẹ́ kí n rántí orin kẹta àbúrò mi kankan ó ní ọmọge you don make me fall in love fall in love you fall in love wàá gbádùn mi tó bẹ́ẹ̀ gẹ́ tó bá lè mẹ́kì ẹ̀ tó bá wá wò wà á mọ̀ bọ́ bọ́kùnrin lábẹ́ aṣọ. ok wà á gbádùn mi wà á rí pọ́kùnrin lọ lábẹ́ aṣọ. ọmọtọ́lá ní bèbí. láti ṣe wà pa. ọmọtọ́lá ní bèbí ni. ẹ bá mi tó ń pọn ẹ tó bá ti yá kan tó pẹ́ tó bá ti yé fún bàbá ti yọ ẹ́ rẹ̀. jẹ́ ká lọ jẹ́ ká lọ jẹ́ ká lọ wá àní pẹ́. ṣé gbòógì yẹn ti ti wá a gbọ́dọ̀ ṣe wẹ́ẹ̀bù before any other time wedding. bẹ́ẹ̀ni. Ah, láyé ẹjọ́ náà ń ṣe gbogbo rádaràda yẹn níṣẹ́ báyìí a ti gbọ́ra wa balabala kó tó dé àìgbọ́lu balabala before that. wá ṣé ní tí ẹ yìí fẹ́jìn ni mí o. fẹ́ wọ. fẹ́jìn ni mí. ẹ ẹ náà mi mi ẹ fẹ́jìn ẹ fẹ́jìn jẹ́ ká lọ ẹ fẹ́jìn ẹ fún mi. kò lè possible ṣe. jẹ́ kó possible. mo ti sọ fún yín náà at least a bá ṣì wọnú ra wa fúngbà díẹ̀ bí mo ṣe wọ ìwò jẹ́ ká lọ a máa dé ó dà àbọ̀ àbọ̀ àbọ̀ ẹ ẹ bẹ́ jì ẹ jẹ́ ká ok april fool ni. mo serious serious mo serious mo serious ṣé ẹ mọ ní ṣì. fẹ́jì ẹ jẹ́ ká lọ ẹ̀ fẹ́jì kí ló ń ṣe mí báyìí o ok ọmọ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká jókòó sí jókòó náà sí jókòó náà sórí mi ò fẹ́ dà ẹ́ láàmú àti pé gan-an ẹ bó dẹ̀ ti sọ yìí sí ẹ inú mi tiẹ̀ dùn pé o wá o promise mi o dẹ̀ fulfil promise ìyẹn lásán tiẹ̀ ti tó mi lásán so wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ẹ bó ṣe wáyé màá wá jẹ́ kó màá wá surprise yẹ bẹ́ẹ̀ ni sórí ní tó bá fẹ́ jẹ ní tó bá fẹ́ mu wàá jẹ́ wàá mu bì sórí ní kitchen níbì everything ló wà bẹ́ẹ̀ ẹja àwọn abẹ́ ọ̀bọ̀kún àwọn tilapia àwọn bọ́ńkì fish gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ wà á kàn jẹ wà á mu ní tó bá wò ó ẹran ọ̀gbẹ́ gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ bí ẹran ọ̀yà bí ẹran ètú kankan gbogbo ẹ̀ ni mo ti rà á lẹ̀ kárí nǹkan tó ṣe pé o bá gbà káàkiri ẹ̀ ṣeré ni bá fi style kan hàn yẹn Ghana ni mo ti mú style yẹn wá wà wá dà wá wá wà fẹ́rẹ́ sẹ́ni báyìí wà bẹ̀ sí dà wá wá ẹ̀ bọ̀ bàtú sọ pé o ò ṣe bẹ́ẹ̀ lè nìyẹn káfíńsì gbà mí anyway ṣe fẹ́ gbọ́ fún ara mi ni màá lọ sí kíṣìn yẹn tí màá lọ dáná tí màá lọ sí gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá fẹ́ jẹ chief ṣé ti jẹ ọ̀fadà rí. mo máa ń jẹ ìwú ìyàwó mi ni ò mọ̀ ṣe dáadáa bó bá ṣe báyìí ìmọ̀ pàkúta a máa pa stone. mo rí àti ṣe kí láti sọ padà fún mi fẹ́ pata sí yín lẹ́nu máa bá yín fi irú sí i. ṣé irú. yá ẹ má wọrí ẹ jẹ́ kí n lọ síbẹ̀ tí n bá ṣe tán màá bá yín lọ ta yẹn màá ṣá àtàwọn wẹ́lẹ́wẹ́lẹ́ màá bá yín fi àwọn ẹja abo àtàwọn edé. Ah! kò mọ irú ṣe bó bá ṣe bẹ̀ tó bá lòun fi irú sí báyìí gbogbo inú lé ní ògbójì kan ọmọ bá ti ń ṣe bẹ̀ mo ti lé lọ olórí ibú ni mo ti lé lọ. ṣe rí ìyàwó yín owó ọmọ kọlọ bẹ́ẹ̀ ló lọ ọkọ ni èmi ti ń wò yìí mi ní jẹ́ kí ọkùnrin ṣe kí ni kó fọbẹ gbọkọ mọ mi lọ́wọ́ stand around tí èmi sọra nílé gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá fẹ́ kẹ́ bèrè lọ́wọ́ mi mẹ́rin àti bá yín ṣe lé kí ijó gẹ̀lẹ̀dẹ̀ fún ẹ ó mọ̀ tó ṣẹlẹ̀ báyìí kí ni kàdé máa fẹ́ kó fún ẹ bá mi bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kọ́ bá ẹ bá

Bye. ìdọ̀tí ọmọ gọ́tà rádaràda yẹn ló wá gbọ́kọ èèyàn gidi ni mo ṣe bí èmi gan kọ́ ní mò ń múra bọ̀ wá kí wá bẹ ẹni mi mọ̀ pé èèyàn jatijàti kan ni màá bá nílé mo tún dé mo tún dúró lé mi lórí ó tún sọ̀rọ̀ wọ́n ṣe ròyìn ẹ̀gbọ́n ni mo ṣe bẹ èèyàn gidi mo ṣe bí mo rò pé ẹni tó fìrò gbọ̀n jù mí lọ ni mo ṣe bí ni màá wá bá nílé mi mọ̀ pé èèyàn jatijàti báyìí ni ó tún sọ̀rọ̀ ó tún fẹ́ máa sọ̀rọ̀ sí mi. níbo lè ti jábọ̀ tiẹ̀ ti lókun lọ́rùn ìyẹn èmi sọlá èèyàn lè blame mi o èmi fúnra rà mí èmi tọ́lá ni ọmọ níyà ò mẹ́bi ọmọ burú ọ̀kan làbí ìjọgbọ̀n ṣé dá nìkan fà àfi káwé ẹni mi ní wẹ́ni kún yín fúnra mi máa ṣe kí ni ni máa dín pẹ̀lú ẹ̀yin jí ọtí òṣì ni. ìwọ àtàwọn ta ni ìwọ àtàwọn ta ni mo ní kí wàá wọ̀rọ̀ ẹni o mo rò mo torí mo ṣe ń gbé jàbọ̀ tẹ́lẹ̀ mo rò pé tí mo lè bá jà ní bẹ̀ tí mo wá dé mo rí i pé ìrà ni o tó bá jà wíwọ̀n tí mo wá wọ̀ mí ẹ kó sọ fọ́kọ ẹ tọkọ ẹ bá dé gbogbo ẹrù rádaràda tó kó wọnú ilé yẹn kó mọ̀ bó ṣe máa kó jáde tí màá padà wá tí bá yà wọ̀ ẹ́ àárò pé rà ẹ wá ẹ wá ẹ má tí lọ ẹ wá gbèsè yìí mo tún lọ́rọ̀ bẹ́ẹ̀ ni mo lọ́rọ̀ ẹ̀yin dà mo wá yín mi ò rí ṣe fẹ́ tuntun mo sì ń lò lọ́wọ́ bàbá rárí adé mo ṣì ń lò lọ́wọ́ by the time tí mo bá lò tán màá sọ síta bí recharge card as at now mo ṣì ń lò lọ́wọ́ mi ì dẹ̀lẹ̀ blame yín ẹ lọ́jọ́ iwájú ẹ ẹ̀ mọ́ lò ẹ tún ní tẹ̀yàn ọ̀la kò gbé fúkẹ́ ṣé wọ́n bá tẹ̀lé tọ́lá yín ni mo ṣe kí ni mo fi ìpara sọ̀kọ̀ mi lẹ́nu. ẹ ò gbọ́ bí mo tẹ̀sí ń wẹ yìí o ò jẹ́ o ò jẹ́ ìkọ̀kọ̀ kódà o ò tó bá tẹ̀sẹ̀ mi èèyàn gidi kan ni mo rò pé ń bá mi fà bí mo pé ń wẹ̀ ìwọ ọkẹ̀. mo bá kẹ́sì lẹ́yìn tuntun ẹ̀gbọ́n sà. àwọn ẹni àtàwọn ta ni. má pẹ́jà sí i mo ní kí ẹ bọ́ sa. wàá pàjá sẹ́mi. bí ẹ mo sọ fún yín. ok màá tún padà wá rí i. tí ẹ wo bọ́ ṣe rí ilé ẹrù èmi adarí àbámi nílá. Agora, Lulu àtọ́lá ni bèbí mi àtọ́lá ni bèbí àtọ́lá ní bèbí mi kí ló dé rẹ kí ló tẹ̀lẹ̀ ó bínú sí mi ní wà mí kí ló dé má bínú torí ẹ̀ mo fi sáré bọ̀ wálé. kò ṣe ti sí yẹn ẹ bá mi kìlọ̀ fún obìnrin tẹ́ pé ní yàrá bí àbí wọ́ọ̀lẹ̀ máa fẹ́ sí. yàrá bí. yà ó bẹ̀rẹ̀ sí pariwo lé mi lórí mo mọ tó yẹ kí n ṣe fún irú wọn but ọlá yín ni mo wò mọ́ wọn lára tí ò bá sí yẹn nǹkan tí n bá ṣe fún wọn láyé wọn wọn ní ṣe irú ẹ̀ mọ́. ìyá arábì ó wá bì. bẹ́ẹ̀ni. àbọ̀ lórí burúkú lóbìnrin yìí ni ó ti èrè ni. ọlá yín ni mo wò mọ́ lára tí ò bá sí yẹn nǹkan tí n bá fi ojú ẹ̀ kàn láyé ẹ̀ kò ní ṣe irú ẹ̀ mọ́ o dẹ̀ fọ́kọ̀ mọ́ lórí lábúrú gbogbo ògo wáìdì tá a ní tó pọ̀ rẹpẹtẹ yìí. tẹlifíṣàn lè kọ ọyọkọ ọpọ ọmọ lórí. ẹ wò mí ọlá yìí ni mo wò. ọmọ wo nígbà ooo. olúwa jẹ mí báyìí. Ah! irú ìwúlé lè bá ìtúrí ọlọ́run ẹ́ o fọ́kọ̀ mọ́ lórí kò tẹ́lẹ̀ tẹ́ kò pápá àwọn èèyàn ẹ̀. ohun mi ò jẹ́rìí ẹ̀ mọ́ á. mo rò bóyá kò lè ṣe gbogbo wèrè lé ayé yìí fún mi mi ò jókòó mi ò jókòó ah, kò sí ẹtí bá mi sọ láti lò tí mò ń yọrí bọ́rọ́ tí mò ń yọrí bọ́rọ́ èmi gangan lè máa ṣe kí lè máa ṣe ẹ máa lọ sókun ẹ máa lọ sọ́sà ẹ tún máa dòdò gangan gbogbo dídọ̀dì yẹn èyí lè máa ṣe. òní ni màá ti díndọ̀dì bẹ́ẹ̀ni díndọ̀dì. yorùbá ẹ̀ mo sì gbọ́ torí inú ń bí mi tẹ́lẹ̀ àmọ́ bí tó tó mọ̀rọ̀ lọ ètò lè bí ẹ̀ ṣe pé màá dòkúnlé màá dọ́sà màá tún dé Oǹdó nílùú Sànní Àdé Sunday ọmọ Adégẹyè. bí a ti rẹ̀ láti ṣe ìṣàpọ̀ èmi gbogbo pé máa ṣe wọ́n rẹ̀. ọba tán ló bá fara rẹ̀ ó bá ṣe rẹ̀ léṣe sọmọ bébí tiẹ̀ máa fi gbogbo léèjì ọ̀tẹ́lẹ̀ ló ní bàtà ọba tó ló yá òun ló yá o ló ní ìwà alágbèsí. a ah. ah, ti dáadáa wo wọ́n sì mọ ọkùnrin lábẹ́ aṣọ ó gbà lónìí you go gain you you go take. kò sí nǹkan tí mo lọ fi áàdì fún ọ kò sí o kódà obìnrin ìyá mi ọkùnrin bàbá mi ṣé gbogbo tó yọrọ bí áàdì mo lọ gbogbo. ọjà àjòkò gbogbo tó o bá rí kọ obìnrin lọ́wọ́. ọmọ yín méjèèjì ni Ìyábọ̀ àti Ṣadé. how come tí ẹ fi fà wọ́n lé Ṣọ̀pọ̀ àti ọ̀wọ́ ẹ̀gbìn wóró wóró ẹ fà wọ́n lé wọn lọ́wọ́. ó sì ń kú bàjẹ́ ẹ̀sẹ̀ ẹ̀yà sọ̀rọ̀ ọmọ o ọmọ àbúrò mi ni wọ́n sọ wá rí sọ̀kú àtẹ̀gbìn olórí burúkú ayé òǹrọ̀rùn ni wọ́n ah! tí wọ́n bá lọ lórí burúkú àwọn ni nọ́mbà wá bó ṣe ń wò wọ́n bẹ́ẹ̀yàn bá jí láàárọ̀ kùtùkùtù báyìí tó bá kọ́kọ́ pàdé wọn kó lu ọ̀kọ́kọ́ wọlé lọ kó lọ sùn wọn wọn ṣe ọmọ tó dáa sọ wá rí ọ̀kan nínú wọn ní bàbá rẹ̀ nílé búlọ́ọ̀kù tá a ti ń ṣiṣẹ́ wọ́n wá ní èmi náà kọ́ lọ́hún sànú mi wọ́n wá ní torí tèmi náà ó jẹ mi o wọ́n wá lé mi o àwọn fi mí sí ọ̀gá ń bi kémi ó bá wọn wọ́ọ̀kù àwọn ọmọ àbúrò mi. owó tí ẹ fẹ́ jẹ òun ni ò jẹ́ kẹ́ gbọ́n. Hmm, mo tiẹ̀ gbọ́n mo gbọ́n n gbọ́ wá ṣe àwọn ọmọ òun kódà a rí i pé bàbá fẹ́ le gan-an àfẹ́ kápá gbogbo ìkánjú àwọn àsọ̀kú àtẹ̀gín wọ́n bá lọ lé babaláwo sọ́rí ọpọlọ àwọn ọmọ wọn fi ṣe rìmóòtù ni wọ́n wá kó sínú igbá bá kódà inú igbá tí wọ́n kó sí kò sẹ̀yìn mi ibi wọ́n gbé lọ kò sẹ̀yìn mi ibẹ̀ wọ́n ti ń dàrẹ́ àwọn ọmọ wọn lè mọ nǹkan tí wọ́n ń ṣe mọ́ àmọ́ wọ́n ń fèmí náà ní nǹkan tí ń jẹ ló fà àṣírí nu. ṣé yorùbá mọ̀ ẹ́ pé ká lọ bá lọ àbọ̀ ṣì ń padà bọ̀ ni. ẹ mo mọ̀ pé yóò padà wá àmọ́ yóò pẹ́ kó tó dé. àbọ̀ ti wá dé. nílò oúnjẹ ọ̀ ẹ ẹ orí ni irúntọ̀dì náà tún dà tọ́ládé irúntọ̀dì tún dà. ó ṣe sọ̀rọ̀ bí obìnrin àrí ẹ mọ bó ṣe lọ ní. ẹ má jẹ́ kó yà yín lẹ́nu kí lẹ́ ń wò yìí. ọlọ́gun ni tí ẹ bá lọ jáwọ́ gbogbo ìwà àbàjẹ́ tẹ̀ ń wù bàbá ara dùn tí ẹ bá lọ jáwọ́ nínú ìwà pálapàla tí ẹ fẹ́ máa lò fáwọn ọmọ ọlọ́mọ kí ẹ lọ tún àyẹ̀wò ṣe padà sí bó ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ nǹkan tí màá fi ojú yín kọ̀ àti kí ọkọ̀ dà ilé ìjẹ́ ẹ wá ẹ wò tí ẹ bá ṣe kí ni tí ẹ bá dáwọn padà sí bó ṣe wà ẹ̀yìn ìjẹ́ máa burú gan o ẹ̀yìn àtẹ̀gí

kí ni tó ń mú tó ń mú tó ń mú tó ń mú gbogbo tó bá sì múra òun náà àtiwájú àtẹ̀yìn èmi náà ni mo ní gbogbo ẹ̀ <laughs> àwọn tó láwọn tó fẹ́ fi sakọ sí ni èmi tèmi àti ẹjọ́ jáde náà ni ó dàgbà ó ṣoríire pẹ̀lẹ́ bóni já lọ já lọ gbogbo bá a ṣe ń bọ́ sọ́tà ń bọ́ sọ́tà tó ń lejú tó ń lejú iná orí wo mo lè kọ fún ọ ẹ ọ̀dà ìní kọrin ìní kọrin jẹ́ ń sá ọ̀jẹ̀ jẹ́ ń sá ọ̀jẹ̀. Yes! yé ló mo gbà yé ló mo gbà yé ló ní mo gbà. wọ́n ní òkè òkú lòkú rè bàbá ọmọ ló lọ́mọ gbà tó jẹ́ pé ẹni tó jẹ́ bàbá fún wọn náà ló kó wọn lọ kí ni mo á láṣẹ àti ṣe. sísá mi ó dá mi lójú pé kò ṣojú lásán lọ́rọ̀ yìí o ẹni tó bàbá tó wá kọ́ àwọn ọmọ ìlú mọ̀ kí tó máa kọ́ àwọn ọmọ ìlú inú àwọn ọmọ yẹn ò lè dùn síbi tó kó wọn lọ yẹn. àmì náà n tó jọ lójú mi rèé ó dàbẹ ni pé inú àwọn ọmọ yẹn torí mo pè wọ́n lórí aago wọ́n dẹ̀ ń jẹ́ kó yé mi pé bó ṣe wu àwọn láti ṣe ìgbésí ayé àwọn làwọn ṣe yẹn kí n fà wọ́n sílẹ̀ owó náà dẹ̀ mọ̀ pé ìlú ibi tí mo ti kó wọn wá náà tó bá ti di pé wọ́n tó èjì yẹn wọ́n ní right sí opinion wọn n tó bá wù wọ́n ni wọ́n lè ṣe torí wọ́n ti tójú bọ́ nìyẹn. àsísá ah, mi inú wọn ò lè kó ṣojú lásán sísá mi kò kí ń ṣojú lásán. níbo ni bàbá rabi ọ̀hún gan wà nù torí mi tẹ̀ sí bí ó dàbí òun gbọ́ sí ọ̀kan jẹun bẹ̀rẹ̀ kò dẹ̀ sí yèmí mi tẹ̀ tó ń jẹun bẹ̀rẹ̀ bàbá rabi ẹ̀gbọ́n kò lẹ fáwọn ọmọ sí sáàbìsì ibo lẹ fáwọn màtí mi sí. màtí mi ẹnì kan báwọn màtí wò inú lẹ́gbọ̀n lẹ́yìn báyìí. mo lè ní sọ̀rọ̀ báyìí. ọ̀rọ̀ wo ni mo sọ ibo lẹ fáwọn màtí mi sí alájẹni tó ibo lẹ fáwọn màtí mi sí sísá bẹ ní sùúrù ẹni tuntun ní ọ̀nà tó ń fún ọmọ ọmọ yìí sísá bẹ ti tuntun ní ọ̀nà tó ń fún ọmọ yìí ah! ẹ̀yin oníjẹkújẹ òṣèlú ẹ̀yin fún àjẹun ẹ̀yin tún jẹun gbogbo tó bá tàwọn màtí mi sọ yẹn lọ fún wọn sílẹ̀ nísinsìnyí ẹ̀yin alájẹni tó òṣèlú kúrò jẹ sísá.

wà popsi, pọpsi tí mo sọ pé ń bèrè wà lẹ́kọ̀ọ́ náà ni. Ah. Ah. ẹ kó ojú ọmọ ẹ̀dùn. ẹ rà sá. ta làwọn. ọ̀rẹ́ mi ni. Ah, ẹ ẹ sá. ọ̀rẹ́ mi ni amúdájú. ọ̀rẹ́ mi náà ó ṣiṣẹ́ ọlọ́run ah! àfihàn yìí mọ̀ lágbára o ó dá mi lójú ẹgẹ́ àti sọ̀kú lórí burúkú làwọn ọmọ ohun tí wọ́n fẹ́ ṣe aburú tí wọ́n fẹ́ ṣe fáwọn ọmọ wọ̀nyí lọ́lọ́run ọba ti fi hàn mí lójú rẹ̀ yìí ah! ọlọ́run ò ní fún wọn ṣe ah! ọlọ́run ọba mo dúpẹ́ o eh! èmi ni mo wà lájúlẹ̀ tí mo jẹ́ kẹ́nìkan fi oògùn bá tàwọn ọmọ àbúrò mi jẹ́ ọmọ òkú ọ̀run sọ̀kú àtẹ́kí ibi tẹ́ bá wà ayé yìí ò ní dá o ọlọ́run ní fún yín ṣe ọlọ́run ní fún yín ṣe ẹ́ ọlọ́run dúpẹ́ o. yẹ yẹ yẹ yẹ. ti mi sá síta ti mi sá etí mi síta ti mi sá etí mi eh? ìfọ́tí. Ah, ah, ah, ọ̀dà ẹ̀gí eh? ẹ̀gí so wo làlá tí bóyá tí mò ń ṣe bóyá àlátẹ̀mí ńlá ni wọn náà ńlá ni. wo làlá ọmọ yìí mo fẹ́ fẹ́ pupa yẹn ó ti lọ yéé ṣé àlámẹ́lá mi. ó ti ẹ̀ dáa ó dáa ó dáa báyìí náà ó dáa sọ mọ pé oríbu tó bá yẹ kó séèyàn lójú ayé tọ́lọ́ bá ní ó séèyàn lójú oorun téèyàn sì yí jẹ téèyàn fi tají sọ mọ pé oríbu ti kó lẹ́yìn èèyàn bẹ́ẹ̀ni ọmọ sórí àṣírí àwọn ọmọ ti tú hmm, sórí bàbá bàbá rabi ti ń gbowó lọ́wọ́ wa ti ń gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa tó ń fọwọ́ kan wa balẹ̀ tó sọ pé kò sí wàhálà ọ̀hún ọlọ́run ti bàṣírí ẹ̀ hàn nù wípé ń tàn wá jẹ ni ní tí ò bá ṣẹlẹ̀ sí wa tá a bá fáwọn ọmọ òun ní tó ṣẹlẹ̀ lójú àlá yìí. Ah! ọlọ́run olódùmarè mo ti wọṣẹ́ mo ti wọṣẹ́ bàbá rabi four one nine gidi ó ti ti gbá mi bámú. obìnrin kò mọ̀ fọ́ ìmí létí lójú oorun ẹ̀mí lébi tó yẹ kó tí obìnrin bá fún lówó kan lójú ayé mo lè mọ́ gbà. kí ẹ rọ́wọ́ pa obìnrin ti mú kókó ẹ̀ wo gbà níwọ̀ ẹ̀rí òkúwọ́ mi wéwu ọ̀gbẹ́ni má kàkí. mo lè wọ́n gbà. mi wo ti gba lójú mi rí máìké. lóbìnrin mo máa fọ́ létí lójú ọ̀rọ̀. ìfọ́tí ẹ̀ ló bá jẹ́ fi ìfọ́tí wo ké sí wàá fi ìfọ́tí wo ké sí. kò sí wàhálà kò sí wàhálà mú bàbá rà bí orí sí oríire. èmi mo sọ bẹ́ẹ̀ tí alálẹ́ bá yọ̀ dá mú bàbá rà bí aláàárọ̀ ní jẹ́ èmi mo sọ bẹ́ẹ̀. irú òótọ́ ẹ̀. èmi lọ́rọ̀ ọ̀rọ̀ tí ò lójú àlá ló mọ́ fọ́ mi létí èmi. Ah, ọmọ ẹ mọ̀ sáǹsì ni o. ọmọ ẹ mọ̀ sáǹsì ni o. Ah! Ah! ìyábọ̀ ìyábọ̀ táàtà ti mí. ẹ̀gin ẹgin àbí bí ẹni pé ìfọ́tí bí ẹni pé ebi ló mú wa ni. igari gàrí ó wà nílé nínú àwọn ó wà lókè òkè yá níbi òkè fíríjì ní kíchìnì. sí ẹ oh oh. ah! ọmọ ọmọ É. Ah. Ah. Àlámọ̀ gòwò. Tí mi ti kọrin, ní mi ti jókòó, ni, mi ti kọrin, ní mi ti jókòó, ní mi ti kọrin, ní mi ti jókòó. Ọlọ́run ni mo lè máa mú ọmọ ẹdẹ Ondo. Ondo náà ti gbà bí mi kò á dákú. Ló bá rí ọmọ ara. Ọlọ́run ló lù. Hey. Ah. Ah. ó ti tán ó ti dà bẹ́ẹ̀ ó ti tán ayé ayé yìí ti bàjẹ́ bàbá o ayé tiẹ̀ ti rú báyọ̀ ayé yìí ti rú wo ti kú wo ti kú wo ti kú wo ti lọ bí mo ṣe ń wọ ẹ̀yẹ yóò lò sí olórí burúkú. sẹ́rí ah. àṣírí yín ti tú o ẹ̀yin là ń wá lọ àṣírí ló bá yín jà ni àṣírí yín ti tú. àṣírí yín náà ti tú kò ní dáa fẹ́yìn méjèèjì. ẹ lè dáko ẹ. àṣírí àṣírí tiwa náà ti tú. ẹ máa wò wọn máa wò wọn o sọ̀rọ̀ má sọ̀rọ̀ sẹ́ẹ̀rí lójú oorun ni ọlọ́run mọ̀ mọ̀ gbé tẹlifíṣàn yín ó gbé tiwa ń gbèrè báyìí ni ọlọ́run wa tán tẹlifíṣàn yín bọ́rọ̀ gbèsè ààrẹ yín ṣe hàn nù pẹ́ẹ́fẹ́ rẹ wá jẹ pẹ́ẹ́fẹ́ ẹ ní àwọn àlùmọ̀ǹkọ́rọ́ tẹ́ fẹ́ lò fún wa lórí àwọn ọ̀rọ̀ ọmọ àbúrò yín tẹ́lẹ̀ kó fún wa ẹ fẹ́ rẹ wá jẹ àbí ẹ rò pẹ́ lè rẹ wá jẹ ẹ wò tó ń bá dìde rèmi ọ̀gọ̀ má ẹ wò ó gbogbo nǹkan mo lè fi bá yín jà ẹ̀yin. ṣé mo fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ ṣé o rí Olódùmarè ó mú gbogbo àwòrán four one nine tí o fẹ́ gbá wa Olódùmarè yìí ó sì hàn mí bẹ́ẹ̀ gàdàgbà mo ranjú bẹ́ẹ̀ mo dìrí dédé àwọn ọmọ nì ó mú ọgbẹ́ Olódùmarè ó gbé ẹ̀kẹ́ mi ó gbé dédé díẹ̀ ó gbé jíyé kínní òun ó dì pa mí kú yóò mí ìfẹ́ mí ìfẹ́ sọ̀pọ́ọ̀tì ẹ o òun èyí bẹ́ẹ̀ tí wo ti gbá wa bẹ́ẹ̀ yọ owó òyìnbó ni ti pa páláwo rẹ̀ àgbànáwó ẹ. bẹ́ẹ̀ rí ẹ̀yin méjèèjì kò ní dáa fún yín ẹ̀yin olórí burúkú yìí ẹ̀yin àṣírí yín ti tú afẹ́fẹ́ ti fẹ́ the the wind at blow we did the blockade of of a head afẹ́fẹ́ ti fẹ́ àti rí àti rí díẹ̀díẹ̀ we see the blockade of gun infected by by wood àti rí di ìbọn igi náà fi ń gbẹ o gbogbo òsì orí burúkú tẹ ẹ kó jọ ẹ wá fẹ́ dọ́gbọ́n kẹ́ ẹ mú àwọn ọmọ àbúrò mi kẹ́ ẹ kó ọpọlọ wọn ẹ fẹ́ gbé ọpọlọ wọn lọ́dọ̀ babaláwo kẹ́ ẹ kó ọpọlọ wọn sínú kòǹdò kẹ́ ẹ máa dà wọ́n sì á àwọn ọmọ tó lọ lú òyìnbó kò ní dáa fún yín. Ah, ẹ lè rí wọn fẹ́. àwọn ò lè rí wọn fẹ́ ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣeun lọ́lọ́run ṣe báyé yín jẹ ah. ẹ̀yin ṣé nígbà tẹ́yìn sọ pé tẹ́ àwọn ọmọ tàn lèmi gbé búlọ́ọ̀kù indọ́sírì ọjọ́ mẹ́ta ah, olórí burúkú mọ̀ tún lélẹ́yìí kẹ. mẹ́ẹ̀mọ́ rán pa ẹ̀ mẹ́ẹ̀ lè parọ́ wèrèwèrè mọ̀ lélẹ́yìí ọ̀nìtọ́ ẹ̀ka wẹ́sùn sí lẹ́sẹ̀ tó wáyé pọ́lọ́pàá ló dúró náà bí ó yẹ sọ pé jọ́ mẹ́ta jọ́ méjì náà nù tó bá jẹ́ jọ́ mẹ́ta ó sì sọ fún ọdún mẹ́ta. ẹ ti ní tó tírí mílíọ̀n nínú ohun nínú ṣọ́ọ̀bù wa lọ́hùn. orí ẹ burú tádà. ó tó tó tó tó tó tó tó tó ó ti tó. Ah, ọlọ́run mọ̀ sí báyìí nísìnyí ẹ ti wá mọ̀ ẹ́ pé ó yẹ kí làákà yín kó sọjí padà bọ̀ ìwà arẹ́ nìkan kan bá wínú yín bíi wèrè olójú kankan kan bíi kọ̀ǹkọ̀ àtẹ̀mẹ́rẹ̀ ìwọ oníranù yìí ó sì á sì wí tá ìwí náà ò ní nǹkan méjì òǹdó yìí ni wù gbọ́ wù fẹ́ gbọ́ mi wù fẹ́ ṣe tó dákun kí ló jọjú ní òǹdó yín náà ṣé àdóǹdó rí ni àbá mi ò dá dórí àbí mi kò sí bó ní mi ò dé ní gbogbo bẹ̀ mo ti dé òkè ìdánrẹ́ o òkè yìí náà níbi aláfiṣe ní gbogbo ìlú yín òkè yìí ni. Ah káwá tún wá fẹ́ sọ àwọn èèyàn gidi tán wá láti ìlú rẹ̀ lọ́yọ̀ọ́ aláàfin ah, ah, ah, ó ṣe mí láàánú fún ọ òun sì rèé gbogbo ẹ ló ti mú dání ni wọn ti mọ̀ ẹ́ pé ibi tó ti jáde rè. o ni wọn ṣe mọ̀ ọmọ ni mí. tó yẹ kí wọ́n mọ pẹlú ọ̀bọ wèrè ìjáwúra àwa wíta ìwé wa sórí pípa bíi ifuru ayá. ó ti jùkọ hmm? ó ẹ má ẹ ti ẹ̀ mú ọ ti ọ báyìí nígbà tó yẹ pé sọ bótó ni gbogbo tí ó yẹ kó rí tí ó yẹ sọ gbogbo ẹ ṣèbí njọ́ kìíní àná ṣèbí bàbá ẹ̀yin náà sọ̀kọ́ ti àwọn wèrè yìí ẹ̀ ń sọ ipò ọmọ gidi ni wọ́n ipe kí wọ́n gbére iṣẹ́ fún wọn o kí wọ́n sá fẹ́yìn lóbìn wọ́n ti fún yín lóbìn nísìn ayé yín ti wá ta ebi ẹ̀yìn èmi nu ni mi ò sì rí yín bá wí ẹjọ́ ti yín kọ́ ntẹ́ fẹ́ jẹ òun náà ló fẹ́ ṣekú pa yín ńgbà ọmọ ológun ajẹbíríkì ńgbà wọn fún wọn lógún tó yẹ kó rọra mọ́ ṣe pẹ̀lú àwọn ẹbí yòókù ìwọ nìkan ó wá gẹ́gẹ́ àyà ó wà lé lórí bá mi ẹ̀yin ni mo rí bá wí ó máa ń dáa kéèyàn ní ewu tó sì lọ́pọlọ àwa wí tán báyìí ẹ wà mọ ṣẹ́jú pàkópàkó bí ìgbà tí mọ́tò gba ọmọ ajá ẹ wà káwọ́ gbéra bí ìgbà tí òjò pààyàn tó wá tún tọ̀ tó ń tọ̀ ara nú òjò ẹ̀yin rádaràda yìí ṣe bẹ́ẹ̀ ilẹ̀ jẹ́ káwọn ọ̀pọ̀lọ́ tí ìwọ̀n ọmọ ṣẹ́gìrì sẹ́mi náà lára káti wàá sọ pé rówó ń bi kínní náà èyí wèrè sọ pé ti tó three million èyí wèrè sọ pé ti tó oṣù kan tí wọ́n ti gbà wọ́n síbẹ̀ káti ẹ̀ wàá sọ pé ẹ rówó níbi ibiṣẹ́ tí wọ́n gbélé náà ṣé ìbá dáa ẹ ṣe bẹ́ẹ̀ eré mi ń lẹ̀ mí èèyàn yìí láàrin wọn tó dùn tó sì ń gbalẹ̀. ó bá ah! jẹ́ pé mi ni ó tún dà ẹ̀yin wá fara ẹ fi ara ẹ fi ara yín àwọn eléyìí nísìnyí sọ́tọ́ nísìnyí látijọ́ tí wọ́n sì ti gbé ibiṣẹ́ ọ̀hún náà lẹ̀ fún yín ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbé gbà ń bẹ̀ ẹ rówó kankan ìjọ́ tí wọn ò bá mú yín lónìí àwọn lasma àti fio àti road safety wọn wá lẹ̀dí àpò pọ̀ máwọn káì àtàwọn ọlọ́pàá wọ́n wá ná yín wọ́n ti ṣọ́ọ̀bù yìí ní lójoojúmọ́ àgádágodo ni gbogbo ṣọ́ọ̀bù tẹ̀yìn kan lé o wọ́n ṣẹ̀ṣẹ̀ nà wọ́n tán ni o tó bá wo gbogbo ẹ̀yìn wọn báyìí wọ́n nà wọ́n bí ẹranko ni èmi lọ gbà wọ́n lẹ̀ o. èmi ò mọ̀ pé èmi ò mọ̀ pé bàbá rẹ ti gba sáìtì àṣẹ kò sanwó fún òun ní sáìtì. wọ́n dá ó yà tó má Bye-bye.

tẹ́rí ìwà tí mo wá yìí n ò wá fún taburú rárá mo sì rí i pé awo tẹ́yìn náà ṣe kì í ṣàwo búburú yóò máa jẹ yín ṣe. àṣẹ àṣẹ. ṣe rí wíwá tí mo wá yìí torí àwọn èèyàn mi kan mi wá ẹni ọ̀hún mo wá torí òkú ọ̀run mo sì wá torí èrò ayé lẹ́ni tí ń ṣe rere ṣe àbúrò mi kan wá ó ti ṣaláìsí. Mm ó wá ní ìyàwó kan ó fi ọmọ méjì ilẹ̀ sáyé ọmọbìnrin sì làwọn méjèèjì ṣe wá rí àwọn ọmọ wọ̀nyí àti ìyá wọn wọ́n dá a sí mi púpọ̀ jù ìyá wọn kọ́kọ́ lọ ìlú èbó bí ìgbà téèyàn bá ń lo kogi ni àmọ́ nísìnyí ó ti wá dúró sílẹ̀ yìí obìnrin yìí wá dáa púpọ̀ jù ń ràn mí lọ́wọ́ ń ṣe dáadáa sí mi mo wá rí i pé àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ yẹn bá ń ṣe dáadáa báyìí wọ́n sì máa wá láti sẹ́rí ẹ̀mí wọn láwọn èèyàn burúkú ìkan tó wá ṣẹlẹ̀ níbi tèmi náà ti ń ṣiṣẹ́ tèmi ti ń ṣiṣẹ́ búlọ́ọ̀kù àwọn ọmọkùnrin kan méjì ni wọ́n wọ́n wá ranjú mọ́ àwọn ọmọ ọmọ àbúrò mi wọ̀nyí wọ́n ranjú mọ́ wọn wọ́n láwọn fẹ́ fẹ́ wọn ní túláàsì túláńlá wọ́n bá a débi pé wọ́n fẹ́ máa mú ọ̀rọ̀ àwọn ọmọ ìlọlé aláwo òkà wọ́n fẹ́ mú wọn lọlé olóògùn ká mọ́rọ̀ wọn lọ́bẹ̀ẹ́ wọ́n fẹ́ báyé àwọn ọmọ wọ̀nyí jẹ́ mo wá wò pé ha lójú ẹ̀mí mi kí n lajúlẹ̀ kí n tó dáwọ́ bàjẹ́ n ò ní dúró n ò ní dúró ni mo fi wá sáàbọ̀ wádọ̀ yìí ní tí mo wá fẹ́ kẹ́ bá mi ṣe báyìí ni pé àti ìyàwó àbúrò mi torobìnrin náà ń ṣe dáadáa èèyàn gidi ni kọ́lọ́ ọmọ bàyọ̀ rẹ̀ jẹ́ mo wá fẹ́ kẹ́ dákun ẹ bá ń dáàbò bò ó ẹ gbọ́ mi báyìí ẹ bá mi fi ní bàbá òun àtàwọn ọmọ rẹ̀ àti gbogbo ilé àtọ̀nà rẹ̀ ẹ bá mi fi ní baba gbogbo ẹnikẹ́ni tó bá gbé ọwọ́ aburú sí obìnrin yìí kàbúrò bá olúwa rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kábàrà ayé mọ̀ká kábàrà àwọn èrò burúkú ọmọka gbogbo ẹni ó bá ti náwó aburú sí kàbúrò jẹ́ kí olúwa rẹ̀ ẹ dàpọ̀ ẹ bá ń dáàbò bò ẹ bá ń fi ní baba. ẹ̀yin kí ló kọ obìnrin ń gan. o kọ rẹ̀ kíní ní jẹ́ sukuratu èmi a máa pè ní sukuratu bom sukura tún bọ́mubọ́mu gbàkànbà kọkọ sọ pé sukura lọkọ ń pè ìgbà tí o tètè dé ọkọ pẹ̀lú míì sí ọ̀nà síkírà lọkọ ń pè. sukura ẹ sì ní máa lọ lú èbó yín máa bọ̀. a máa lọ lú èbó a máa bọ̀. ẹ̀yin àwọn ọmọ rẹ méjèèjì tẹ dákọ ohun kí ló kọ wọn ẹ dákun. ẹ̀yin ẹsìn obìnrin làwọn méjèèjì ìkan jẹ́ ìyábọ̀dé ọ̀kan máa jẹ́ fọlásadé. fọlásadé ẹ ah, ó dáa ayọ̀ ò ní yán wọn bẹ́ẹ̀ lè rà ò ní rà kan tó dáa fún wọn kí nìkan lẹ́wàá ṣe fún mi ó jẹ́ bàbá ibi tí wọ́n ń gbé òun gan-an ibo wọ́n ń gbé gangan. bẹ̀bí school estate wọ́n ń gbé àmọ́ nọ́mbà wọn ni wọ́n wá ima. ẹ ilé wọn gangan níbi tẹ́ ẹ dákọ̀ wọn. sẹ́ẹ̀rì wọ́n lọ bí ilé wọn wọ́n lọ wo nọ́mbà wọn wọ́n wà mú wa àtilé àtọ̀nà mo fẹ́ kẹ́ ẹ bá mi gbogbo ẹni bá dáṣẹ aburú wọlé o kábùrú ó dà lóluwa rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kódà bẹ́ẹ̀ mi bá gbèrò ẹ̀ bọ́ bá dẹ̀yìn wọ́n ọ̀la bí mo bá rí inú bíbí tí mo bá gbèrò rẹ̀ pé mo bá burú lọ o wọn kódà lé èmi náà. ẹ kò ní í ṣe wù ó béèrà bá ràn wọn béèrà bá ràn wọn pẹ́rẹ́ àwọn tó láyé àwọn tó nílẹ̀ wọ́n ò wọ́n kò sí ní tí ó ṣe wọ́n nígbà tẹ́ ẹ ti lè wá sí àyín. márùn ló gun ẹrù bẹ́ẹ̀ bó bá rẹrù ọrùn ó wọ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹ bá ń wá bí tí wọ́n gbé òun kí gbogbo rẹ̀ kí ní gbogbo ètò. Ah, wọ́n mú dírẹ́sì náà. ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ àǹtí mi ṣé rí ẹni náà mọ̀ pé èmi è déédé jáde tí ò bá nídìí pàtàkì kan nǹkan kan ló ṣẹlẹ̀ ló gbé mi wá ẹ̀yìn mo wà nínú ilé mi ni arákùnrin kan bá dé ló bá ní pẹ́pẹ́ sí o ìyàwó àbúrò òun àbúrò òun ṣaláìsí ìyàwó rẹ̀ ló kú àtàwọn ọmọ lọ́nà kí n bá òun gbogbo ọ̀nà tí n bá mọ̀ kí n bá òun fi dáàbò bò ó áyán ò gbọ́dọ̀ yan o èèrà ò gbọ́dọ̀ rá mo tiẹ̀ ti síwájú mo ní àbò òun fẹ́ pa wọ́n kó ni àbò fẹ́ sọ onírọ̀ òun ò fẹ́ bẹ́ẹ̀ pé àfi kí n sábà òun dáàbò bò kí n ra gàbọ̀ wọn ó ń gbà tó wá mọ́ àbèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló kọ ìyàwó àbúrò rẹ̀ ń ló bá dákọ yín mo ní ah, ah. jọra wọn ni n bá tún léèrè ọmọ ìyàwó àbúrò rẹ̀ gan ló orúkọ àwọn àbúrò mi ló dá mo ní à ah. eléyìí ti kú òní pé lọ́rẹ̀ bá ní kí n wá bí kí n kọ́kọ́ wá béèrè lọ́wọ́ yín bóyá ẹ mọ ẹni tó ń jẹ́ bàbá rabi bàbá rabi bàbá bí aláwàdà bí nǹkan kan báyìí ni bàbá òun máa ń ṣe kí. dáadáa ẹ̀gbọ́n ọkọ mi ni òun gangan ni wọ́n bí báyìí náà bí ọkọ mi le. ó ń lówó dọ̀ mi. sukú rádùn sukú bọ̀ owó. ìwà nílá ìwọ̀n ìṣọ́ màá ní. bọ̀ owó sì kíra dùn. ohun bàbá rabi mo wọ́n bí aláwàdà bí nǹkan kan. bàbá rabi àwọn ọmọ ọmọ sí kíláàbù sí kíláàbù. bàbá rabi. màmá oníyàwọ̀dé màmá ọ̀làṣàdé ṣùkúrátù gbòmùgbòmù. ẹ ǹlẹ́ o bàbá. ẹ ǹlẹ́ o tari. èmi náà ni. kí ni mi náà ni sọ yẹ kó rí bẹ́ẹ̀ bọ́ọ̀lù ẹ̀yìn yẹn ṣe máa ń hùwà báyìí kò dáa wo níbo àárí yín ọ̀rọ̀ wà. ẹ wá ẹ wá ẹ má lọ ẹ má lọ ẹ ní sùúrù ẹ̀yin ẹ wá jókòó. ṣé ẹ ṣe èèyàn dáadáa bí mo ṣe ń wò yìí. ẹ ṣe sùúrù. ó tún máa fàwọn èèyàn mi jẹun ọwọ́ mi ló ti gbà dírẹ́sì ṣé gbà wá gbà dírẹ́sì lọ́wọ́ mi tó wáyé kó tún wá gbẹ̀yìn wá kó tún gbẹ̀yìn wá bá wọn ṣé tó torí tó fi ṣe ẹ máa hùwà dáadáa ẹ máa ṣe báyìí kò dáa báyìí báyìí ò dáa wọ́n wọ́n àríọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ wà wọ́n lọ́jìnà. ẹ jókòó ẹ tiẹ̀ sì jókòó náà ẹ jókòó. mo jókòó. <laughs> ìlókun bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe o ẹ má yí wà yín padà èmi dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ọlọ́run á san yín lẹ́sàn-án ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo yìí bàbá tiẹ̀ àti ìyá tèmi ìyá kan bàbá kan ló jọ bí mi àbúrò mi ni òun ìdédé jáde òun ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pẹ̀lú mi tí ìbá ṣe pé bóyá mo bá pè lórí aago pé mo fẹ́ rí òun ló ṣe máa ń wá bí bàbá rà dùn gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin yín pátápátá ló ti ṣàlàyé fún mi ẹ wò ó àgbà yín ò mà ní bàjẹ́ ojú ò mà ní tì yín lágbára ọlọ́run ẹ kéré gbogbo èrè tẹ́tì lágbára ọlọ́run ẹ kéré gbogbo iṣẹ́ ọwọ́ yín nítorí kò wọ́pọ̀ láàrin ẹbí ọkọ níbòmí tó jẹ́ wípé tí àbúrò wọn tó lówó lọ́wọ́ àbẹ́gbọ́n tó lówó lọ́wọ́ tó bá ti ṣaláìsí báyìí ọ̀nà bí wọ́n ṣe máa jókòó tẹ ogún ẹ̀ ni wọ́n á máa wá tí wọ́n ní wọ́n lé ìyàwó àtọmọ síta àmọ́ tí yín ò rí bẹ́ẹ̀ ẹ tún wá lọ títí títí ẹ tún lọ ń ṣèṣe wípé ẹ fẹ́ máa dáàbò bò mí àti àwọn ọmọ mi lẹ́yìn mi ó fi hàn yí pé gbogbo tẹ̀ ń ṣe pẹ̀lú mi kì í ṣojú ayé ẹ nífẹ̀ẹ́ mi dénúdénú ni ọlọ́run adé nífẹ̀ẹ́ mi náà. ẹ̀yin ṣé ìwà rí i pé omi lè yàn báyìí ńgbà tẹ́yìn mú ọkọ ọmọ ìyá mi wá bá mi ṣé ẹ mọ̀ pé tó bá ṣe pé kà náà lẹ́fẹ́ ṣe bá sì rí yín ó ṣe tú náà ní tó ṣe dáa ká máa ṣe eré rú nìyí. bàbá rabi ṣe rí gbogbo èrè iṣẹ́ ọwọ́ yín pátá àsìkò tó lè ní tẹ́ máa péré ṣe àwọn pé láti ìgbà tí mo ti dé eléyìí tí mo dé tí mo káwọn ọmọ yín lè yìí mo máa ń yan létí yín wípé èmi àti yín alọ́rọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo máa ń sọ wípé mo fẹ́ mú yín débi kan ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ mo máa ń sọ fún yín pé mo fẹ́ ṣe surprise kan fún yín àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa ń sọ bẹ́ẹ̀ ẹ àsìkò ẹ̀ wá tó lé mi nítorí pé lè tẹ̀tẹ̀ tún ṣe yìí ó jọ mí lójú ó yà mí lẹ́nu. ṣé rántí ilé tí àbúrò yín kọ́kọ́kọ́ gbàrà níkẹjà. ẹ mo mọ̀ bẹ̀ mo mọ̀ bẹ̀. nílé ta kọ́kọ́ gbé gangan gan mm. kó tó di yí pé a fi bẹ̀ rent nígbà tá a kó wá síbi. ilé yẹn àtẹ̀mí àtàwọn ọmọ mi àtijọ́ jókòó àtijọ́ gbà lérò a dẹ̀ ti conclude wípé ká gbé ilé yẹn ká gbé fún yín. Ah! Mm. Tora a fẹ́ kẹ́ ẹ kúrò níbi tẹ́ ń gbé yẹn àtàwọn ọmọ àti ìyàwó yín kẹ́ lọ́ọ́ máa gbé nínú ilé yẹn kẹjà mo ti ṣe gbogbo ètò pátápátá pẹ̀lú lọ́ọ̀yà ó kàn kù kẹ́ẹ̀kan sáìn àwọn documents kan kó fi lè kẹ́ fi lè mọ̀ wípé ẹ̀yin gangan gan òun lẹ́ni ilé náà lẹ́ni wá ni òkò ní dọ̀là máa mú yín dọ́dọ̀ lọ́ọ̀yà ẹ sáìn gbogbo ìwé tó yẹ kẹ́ sáìn láti òní lọ ilé ìkẹjà yẹn ó ti di tiyín láyé lọ́run bẹ́ẹ̀ ti ń rí àǹtí mi bẹ́ẹ̀ ti ń rí aṣọre bí ẹni gàn ẹ̀yìn bàbá yín lẹ fi gan bàbá yín ló rà rà títí tó rẹrú elégbò lẹ́sẹ̀ tó ní kẹ́sì ó máa rí mú jẹ. ó tún tẹrú elégbò lẹ́sẹ̀. ó ṣe ó ṣe ó ṣe ó ṣe ó ṣe ẹ bàbá rà bù ẹ fún mi ní ìṣẹ́jú bíi mélòó èmi àtọmọ ìyá mi àṣìlérò tá a fẹ́ sọ ẹ tàbá ti ṣe tán máa paradà àwa lọ síbi tí mo sọ sọ̀rọ̀ mi ti ní. ròjẹ́ sọ ń tẹ̀lé àbí náà bá kú. àwọn àgbà ọmọ ṣìnà ó wọ́n ló dáa kéèyàn ọmọ ní sùúrù wọ́n ló ní sùúrù yóò jogún ayé bá a bá ní sùúrù wọ́n ní sùúrù ó tún ṣe òkúta jiná àṣé ẹlẹ́dàá mi mo dúpẹ́ o pẹ̀lú gbogbo bí mo ti ń ṣe pẹ̀lú gbogbo bí mo ti ń hùwà èmi ò mọ̀ pé wọ́n ń kíyèsí mi tó yìí ó wá jẹ́ pé lóde òun gan-an ni mo wá sórí ire tán wí yìí èmi nìkan tán tí n ò lérò pé mo lè kó búlọ́ọ̀kù jọ láyé mi wọ́n wá kó odidi ilé jìnrìnjìnrìn tàbí lọ́rẹ ah! ká tún wá wò ó kéèyàn rọra ṣe ni o bí èèyàn ò bá rọra ṣe láyé yìí àwọn èèyàn jẹ́gànjẹ́gàn wọ́n mọ̀ pé báyé èèyàn jẹ́ ká ní wọ́n bá ní sùúrù ni sọ̀kú àtẹ̀gbin wọ́n bá yé mi jẹ́ tán ẹ̀wà dúró nǹkan tí mo bá lùsì dànù láyé mi ah! Ah! ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o ah! wọ́n ṣe gbà ọlọ́run ó bá ń ṣẹ́gun wọn wọ́n gbà. ó yá ọ̀yẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. ó já lọ já lọ já lọ já ṣe já ṣe já ṣe ó ti ẹ̀ ti sú mi mélòó lèèyàn fẹ́ ṣe ń bẹ̀ ìwọ iná sì ni ìwọ ni ìwọ ni àbí kò ṣe ìwọ ni ìwọ náà kọ́ ló ní kámọ́ kámọ́ kámọ́ náwó báyìí kámọ́ náwó sọ̀hún kámọ́ ṣe báyìí kámọ́ ṣe báyìí èmi ọmọ olówó èmi mo lè náwó mo lè ṣe kọ́dà gbogbo àwọn òṣìṣẹ́ ló ti lọ ní ìsìn wọ́n da gbogbo iléeṣẹ́ wọ́n dà sí mi gbáyà mélòó mo fẹ́ ṣe ń bẹ̀ ṣé búlọ̀kù mo fẹ́ máa gbé ni àbí mo fẹ́ máa ṣe ẹ́ńjìnì fúnra mi àbí mo ọ̀dà sọ́bìrì mo gbé dání látàárọ̀ yìí ìrìn fi ṣe kankan ṣé bẹ́ẹ̀ náà ni mo lágbára ohun tó ní. díẹ̀ díẹ̀ ah, díẹ̀ díẹ̀ ló máa mẹ́ ẹ lára jára ṣe kinní mífẹ́ mífẹ́ wàhálà jọ. ó wọ́n mọ̀ mọ́ lọ ṣé tiẹ̀ máa máa bá ọ. díẹ̀ mi nìkan. díẹ̀ mi kà ṣe lọ. Ah. ẹ̀gẹ́ ah. lọ́yọ̀ <laughs> sọ́kú lọ́yọ̀ sọ́kú lọ́yọ̀ ó gbà yìí mo ti ń pè yín bọ̀ látàárọ̀ mo wo ogo lẹ́mi ò ráwọn tẹ̀ jọ ń ṣiṣẹ́. wọn wá wò pé àà ṣé é ṣe pé ọ̀rọ̀ àwọn ará bíi ti dàbí ti èèyàn tó ta pléyà méjì ó wá mú owó ẹ̀ ó wá kó sápò àwúre ìyà tó tó láyé yìí ò sí mẹ́jọ mẹ́ta mẹ́rin ló máa máa jẹ àkàkà káwá ta Fabregas àti Nasri lójú àánú ṣe wá ṣe mí pé sọ̀rọ̀ yín ò ti rí bíi ti ara bíi mo wá wò pọ̀rọ̀ ní ọlọ́run ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣé o àwọn tó ń wò yẹn gbogbo wọn wọ́n ti close wọ́n ti lọ sí ilé. wọ́n lọ wọ́n ti lọ ilé wọ́n close lẹ́nu iṣẹ́ láago mélòó lẹ́yìn wá mú sọ́fẹ́dì dání. ó lọ yọ ọmọdé ọtán jẹ wọn ò close a jẹ gbárùn a jẹ gbárùn nígbà tá a rówó san fáwọn eléyìí làwọn eléyìí ń lọ èwo ni wọ́n ti close wọ́n ti close máa bọ àṣírí tí ó bò. ìyá ọlọ́run mọ̀ bá wa dẹ̀lẹ̀ fún wọn o àtẹ̀yìn náà ọlọ́run yọ inú ọ̀fìn ayé o torí mo rí i pé bí ìgbà téèyàn tẹ̀lé lùsà ni ẹni tó bá ta pléyà méjì láyé ìbá èèyàn tẹ̀lé rànú nù o ẹ jọ o ẹ jọ nítorí Ọlọ́run bó o lẹ ṣe wá fẹ́ sọ̀rọ̀ gbèsè ayé yín tó jẹ́ pé fúnra yín lẹ wá ń ṣiṣẹ́ fúnra yín. jọ má sọ̀rọ̀ sí wa ní ibẹ̀ má sọ̀rọ̀ sí wa tí inú bá bí mi olódùmọ̀nì gbọ́ máa mú sọ́fẹ̀ yìí máa mú gbé orí ẹ̀ bọ́ọ̀lẹ̀ ah, ah. má sọ̀rọ̀ sí wa mi ìfẹ́ ọ̀yá Mr Man go out. bó o lẹ ṣe ń ṣe báyìí wá ń ṣe ràn lẹ́bù tí wá ti yàtọ̀ àwọn òtẹ̀lẹ̀ lùsà àwọn ti dé ẹ jẹ́ bá wá nǹkan kan jọ. ọ̀gbẹ́ni mọ̀ọ́mọ̀ kọjá yẹ get out of this place ní èyí kẹ ìdẹ wo. ẹ ṣe àgbà ẹyin èrè jẹ ìwọ ẹni sùúrù ta ló fẹ́ gbà yóò fún yín lọ́wọ́ àwọn ọmọ ìjà sọ̀wọ́. wé fọ́ǹbù tájò kọ́. ẹ ẹ rówó rí ni. dìbà dìbà ẹ̀ka ẹni sùúrù ta ló fẹ́ gbà nù yín. mi èyí náà ni náwó tẹ́lẹ̀ báńkì tí yóò máa ní kí ẹ wo wà eyín ẹ tó mu po bí ògùnfè yà bu yẹn yàn ní sànú ẹ wèrè ẹ ṣá gbà kẹfì abẹ́yà símẹ́ǹtì ní kẹfì kún kí ni ó lò. máa mú díẹ̀ díẹ̀ o ní sùúrù ah, ní sùúrù mi ò ní sùúrù. lọ́yọ̀ èmi lọ́yọ̀ èmi kí ló wàá fẹ́. èmi lọ́yọ̀ èmi èmi ni lọ́yọ̀ sọ̀rọ̀ sí èmi tó yẹ kó ìlè mọ́ràn owó lọ́yọ̀ wá fún lọ́wọ́ èmi wèmẹ̀ mú orí mi wú. lọ́sọ̀ bẹ́ẹ̀ pé káta pléyà méjì. Ah. kákówó ẹ̀ sápò òkun ìyá burúkú. máa mọ orí mi wú máa mọ orí mi wú. olóògùn ìyá tó tó láyé yìí ò sí. èyí amúwó ni wá. àgàgà kó jẹ́ fábígàsì. ọ lọ́dún mọ́rẹ̀ mọ́wó ni wá. àti nọ́ọ̀sì. jọ mọ́wó ni wá sí. mo ti gbọ́ mo ti gbọ́. mọ́wó ni wá máa mú ọ̀pẹ. mo gbọ́ mo gbọ́. mo máa mú ọ̀pẹ. mo máa mọ orí mi ní mọ̀ọ́kẹ́. ìkẹ́ ìkẹ́. olóògùn mọ́rẹ̀ wọ́ ìwọ́de kó wọ́de pa ọ̀rẹ́ mi ní mi ò ṣe rere o ṣe rere nítorí ọjọ́ ọ̀la ṣe rere ènìyàn ṣe rere o ṣe rere nítorí ọjọ́ ọ̀la. ìwà rere tẹ́ bá wù ọmọ yín á jẹ́ níbẹ̀ ẹbí á jẹ níbẹ̀ ẹ bá dákun ẹ ṣe rere nítorí ọjọ́ ọ̀la ṣe rere o. ṣe rere